perform túmọ̀ àwọn oníbíyà abẹ́rẹ́ wọn àwọn sùkánù wọn tààlà kí ó má ṣe ṣe ìlú ọ̀hà yìí ó má ṣe ká fún ọ̀hà nínú iṣẹ́ ìjọsìn fún wa ó sì bá nínú nígbà mẹ́ta náírà yóò mo tọrọ àforíjì lápapọ̀ fún àìláwọn láti lè wá ní àsìkò àkọ́kọ́ sí àpèjì. Mo rò ṣàlàyé tó wà fún ẹni tí ọlọ́run ní sábà sí tí mo fi wà níbi báyìí. Kí a má tún ìyẹn gba ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀. Ọlọ́run bá yọ sọ̀rọ̀ rẹ̀ kí yóò mọ́tà ìṣàkóso ní ẹ̀ṣẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan. Kí n tí a ti fi yá sí àgbéyẹ̀wò ẹ̀. من الحلال والحرام الموافق في الإسلام مفسد شنو المفسد أبين في الإسلام الحلال والحرام شنو في الإسلام في الإسلام واحد الإسلام واحد يقول هذا الحلال والحرام هو اللي يجيب له شنو ما في الإسلام ìtúwọ́pẹ̀ ní الحلال، حتى ìtúwọ́pẹ̀ ní الحرام في الإسلام، nínú ẹ̀sìn islam. mo wá wọ ọ̀sán tí abẹ́ mi حلال ìdánilẹ́kọ̀ọ́ بيجي متى؟ a bá ní ká máa ka halal lé ní méjì mẹ́ta pẹ̀lú tí má gbé gbogbo wa mi à lè sọ halal nítorí ṣe lẹ́sẹ̀ fún wa àìsọ́ta. tábà ní ká máa ka nǹkan tó jẹ́ haram al tàbí ká máa kà á láti fi yìí títí di mọ́gírẹ́bù àní kàtàn. sòdí yìí mo fowó ìdánilẹ́kọ̀ọ́ ìwé ìdánilẹ́kọ̀ọ́ tó fẹ̀jú mi bí o mọ̀ pé yẹtẹ̀ àti ìdíkèsí pé alhalal wà ní àrọ́ ìlísà àwọn nǹkan tí ó tọ́ àtàwọn nǹkan tí ó tọ́. tàbá sọ pé ntọ́lọ́run ṣe ní àlàyé àbí nǹkan tó lọ́wọ́ bá ti ní àlọ́ gbólóhùn méjèèjì ni gbólóhùn lárúbáwá ni ṣùgbọ́n ti di yorùbá gan tàbá ní àlàyé àràmù hàtà àti ìṣe mùsùlùmí náà ìṣe àràmù ló ń ṣe yẹn hàtà àti ìṣe mùsùlùmí òun náà sọ pé ṣe haram kẹ́lìmọ̀ yìí gbólóhùn ti gbajúmọ̀ yìí kódà ti rápálá ìlú examination tó pọ̀ gbogbo àwọn nǹkan tó ń pè ní alhalal àti nǹkan tó ń pè ní alharam. ojú tí mo fẹ́ fi wo ìdánilẹ́kọ̀ọ́ yìí mo fẹ́ wò ó pẹ̀lú ìwòye àkọ́kọ́ àwọn àfọwọ́dúnmọ́ àwọn sólù fẹ́kù. eléyìí yóò lè jẹ́ kí a gbọ́ àgbọ́yé kí náà ń pè ní alhalal wal haram. bùkátà ká máa sọ eléyìí àrọ́mù eléyìí àdáàbò. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì lèkúlè màkọ́ mi màkọ́ nǹkan kọ̀ọ̀kan ló bá yọ àyè tá a wà yìí àyè títò ìṣègùn èkó ètò ìlera ayé rẹ̀ náà wáyé tí a ti kẹ́kọ̀ọ́ nípa ètò ìlera nípa ètò àlàáfíà àbí èkéyìí tó ní ṣe pẹ̀lú ìwòsàn àìsàn ara àìsàn oríkèéríkèé ara àbí àìsàn ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn mọ̀sáàdì wá ń bẹ tó ní í ṣe pẹ̀lú náà ṣe tẹ́lẹ̀ mi ò mọ̀ pé haram tẹ́lẹ̀ mi ò sì mọ̀ pé halal nítorí pé tí wọ́n bá kọ́ ẹ̀mí nínú yàrá akẹ́kọ̀ọ́ àwọn ò ní fojú ẹ̀sùn abúlé ni mo gbà wọn ò ní fojú ẹ̀sùn wọ́n kà sọ wípé nínú profession yìí tí nǹkan báyìí bá ń gbà tá a ṣe máa ń ṣe ni àbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n tó jẹ́ máa mùsùlùmí àwọn òfin àpá tí wọ́n ń ṣe yìí wọ́n dàbẹ̀ ní kó fẹ́ ta kó ní ti sàmì sọ ìdí ìlú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọsílẹ̀ tí màmá mú wa ẹ má yẹ fẹ́ sí àwọn ẹgbẹ́ jìnnà àárọ̀ mi àyìn tó bàbá kẹ́sì ní àárọ̀ mi mú wa ní. ìdèmí ò ní ìdíkì mọ̀ sí. ẹ má yẹ fẹ́ sí ìmọ̀ ọ̀dọ́ pé ẹni tó bá já yẹn àárọ̀ mi àti mọ̀ yẹ. ẹ má yẹ fẹ́ fún ẹni tó bá mú sí àárọ̀ mi lẹ́yà. ètò ní ṣe pẹ̀lú profession nínú àwọn ọmọ àwọn kan tó dé àárọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń lọ abẹ́ professionalism they know the money in our field in our profession láti máa ṣe kì í sọ̀rọ̀ àfáà lélẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ they are talking of medical line wọ́n ń jẹ́ medical line láti ìtàn lọ ẹlòmíì wọ́n ti ṣe as a medical practitioner yóò sì tọrẹ wọ́n jẹ́ nà ẹlòmíì wọ́n ti ṣe yóò bá sọ́ra olùwọlé yóò gbé dàgbé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ kọ́lọ́ mú sọ ìdí mi tó fi jẹ́ wípé àwọn adájọ́ mùsùlùmí ọlọ́run sọ̀rọ̀ fún akpọ̀ gbogbo àyíká yìí àáfẹ́ máa ń mọ kí lè dájọ́ ọlọ́run lórí èyíkéyìí fún àwọn àti tí a ti ṣe èmi tó jẹ́ pé abala gbẹ̀yìn ni èmi ò fi yọ alẹ́pẹ́ lérí kí lè fààyè ìbéèrè lẹ̀ torí pé níbi ìbéèrè àtìdáhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ kan tí àbá mẹ́rin ọlọ́run lè ní kọjá àdébẹ̀. kọ́kọ́ nínú ìbẹ̀rẹ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala lérí àwọn ọ̀gá oní ẹni pé àwọn nǹkan tọ́lọ̀ ṣe ń hàlá ó pọ̀ ju àwọn nǹkan tọ́lọ̀ ṣe ń hàlá ẹ̀dí ká kọ́kọ́ bọ̀ fẹ́ àwọn tí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala tó tí mùsùlùmí abọ́mọnìyàn tí ó fi wá sọ wípé ìtọ́lọ̀ ṣe ní haram ló fẹ́ máa ṣe tí ọlọ́run bá ṣe fẹ́ ní haram ọlọ́run ti pa náà kan létí tó bí hàdà ẹ má lè sìn náà ẹ ṣe nìka so kò sí ní ìgbà tó ń bẹ̀rẹ̀ wọn ẹ má mú ọtí ẹ mú mọ́tì ẹ mú sẹ́gìnà ẹ mú fíjù ẹ mú zobo ẹ mú ẹ̀bà ẹ ẹ lè fún ìdíkà àwọn ọmọ yẹn pọ̀ jù kò sí kankan tọ́lọ̀ ṣe àwọn àbúrò tí ò fún wa ní ọ̀nà àbáyọ lẹ́yìn káàkiri kò sì lè sàárọ̀ mi. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí ọlọ́run ṣe ṣe bẹ̀rù fún wa tó yìí náà àwọn ìyẹn ní máa ń wẹ ẹ̀rù ìṣe lágbára ètò ìṣòkò ọlọ́run ní ẹ̀ṣọ́. eléyìí ẹ̀sìn ká kọ́ mi lọ́wọ́ báyìí alhalẹ́ akàrú nínú àwọn. àwọn nǹkan tó lọ́n ṣe ní halal wa ó pọ̀ ohun tó kàn ọ́ ní wàá ní máa kà wọ́n náà tọ́ba ti dé ní dó ìwọ lọ́wọ́ ní má jẹ́ ìdìbò mo lè fẹ́ yà ó dà mọ́ fẹ́ méjì ó dà mọ́ fẹ́ mẹ́ta ó dà mọ́ fẹ́ mẹ́rin ìdílé wo ló fẹ́ ṣe wàá kà má wà owó lọ́nà àárọ̀ àhàlọ́ bọ́ ọ̀hún lẹ́yà wàá bọ̀ ọ̀hún lẹ́yà bẹ́ẹ̀ ni business. èyí lè ní mọ́tì kíló náà látara bísíǹnẹ́sì halal ìdọ́rọ̀ ló fà yà kọ́kọ́ ìṣòfò lọ́sí bísíǹnẹ́sì sọ́wọ́ ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ aláwọ̀ àkókò wa ní àbáyé ìdí ìsọfúnjẹ́ pé ní fíìmù káwa yìí ẹ má tẹ̀lé ẹ̀ka kó wa mọ́lẹ̀ ẹ̀ka ká ní ẹ̀ka ní wọn pẹ̀tẹ́ wa tọ́ba tẹ̀ ẹ̀ka kọ́ pé the only solution kájọ náà àárọ̀ kábà ṣe ìṣàkóso dáadáa ká lè tẹ solution mi náà wá nínú mọ́tò ìṣẹ̀lẹ̀ àlà àwọn alákòókò tẹ̀lé rẹ̀ dáadáa lọ́nà àbáyọ. lẹ́nu tó mẹ́ta ìfọ̀n kàkán ṣẹlẹ̀ lórí ìwé kíndìnì ẹlẹ́dẹ̀ kò ṣe déédé púpọ̀ fún kíndìnì ọmọ ẹ̀ tó bá ní kó rẹ̀. àwọn àbá wa wà àṣírẹ́ ọ̀gá náà wà gbà tí wọ́n jẹ́ mẹ́rin lọ ní ilẹ̀ yìí àwọn àti tí wọ́n sọ yẹn tẹ́lẹ̀ kó ìgbẹ́ tó jẹ́ àlá tó ṣe irú iṣẹ́ tẹ̀lé rẹ̀ àwọn ọmọ ṣèwádìí. àyùrí kí mùsùlùmí lọ ní lẹ́nu pé tọ́lọ̀ ń bá sọ pé nǹkan kan jẹ́ àárọ̀ ìdákejì ọ̀tánítìfù míì wà tó jẹ́ halal àwa là kánú ìpàdé. ìpìlẹ̀ yìí ẹ̀jẹ̀ gbogbo mùsùlùmí lọ ní lẹ́nu. èyí tó kù á wípé the first option àárọ̀ àárọ̀ ní àlọ́ ilẹ̀ ìlà ẹ̀ńdọ̀. àwọn tó bá dé pé wájú ṣe ń lọ ṣe ń lọ mọ́ ni ó ti rẹ̀ kàlẹ́ ṣáà aṣọ àjẹ. ọpẹ́ ní fọlọ́ Allah subhanahu wa ta'ala alladhi ja'ala ma àtúnwọ̀wò àyẹ̀wò àkàrọ̀wò máa àrọ̀wọ̀ àyẹ̀. ọba tó lè pé àwọn nǹkan tó ṣe ní halal fún wa ó pọ̀ nǹkan tó ṣe léwọ̀ fún wa wàsàkàtà àn àṣìyà rahmatan lè ṣe àwọn kan bá ti bẹ ọdún sẹ́yìn tìlẹ̀ ẹ má túmọ̀ sí pé ọlọ́wọ́ ọba ọba tí kì í sọ̀rọ̀ torí pé àwọn kan lu ọ̀rọ̀ yẹn ṣe pé ọlọ́wọ́ ọba lẹ́yìn sọ̀rọ̀ kankan yìí kì í sọ̀rọ̀ àti máa ń sọ̀rọ̀ wọ́n fi yẹn ṣe náfù kàlẹ́ àlẹ́lá sùhánù wọ̀tẹ́kẹ̀tà àlàṣà sùkúùtù sùkúùtù lẹ́yìn sọ̀rọ̀ sí padà sùwàtàkẹ̀tà àlàṣà ìtumọ̀ ẹni pé lẹ́mìí ọlọ́run ó dákẹ́ lórí ìdájọ́ ọ̀kan yẹn ọ̀dájú ẹ̀ tó mọ̀ ẹ̀ ẹ̀dẹ́gbẹ́ ọlọ́run kò sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákẹ́ lórí àwọn kankan kí halal halal mi kí haram mi rahmatan lè ẹ̀dáàbí ní ẹlòmíràn tó bá wá níbẹ̀ àdìsí tí ó wà ń ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ òpin méjì ayọ̀kan náà òun náà ní àdìsí Abu Abdullah ẹ̀ àfọ̀ ọ̀rọ̀. النعمان بن بشير رضي الله عنه إن الحلال سمعت النبي رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشكلة فمن اتقى الشبهات فقد انتظر في وعيه ومن وقع في الشبهات وقع في الحرام kó dàdó bẹ́ẹ̀. Àbísí yìí ó ti bá wa yẹ ju ọ̀gá mi sọ. Afọ wa àwọn ọmọ ìbẹ̀ṣẹ̀ sàbí ńlá ni. Nínú àwọn ó ní àdámọ̀ kan tí àwọn sálà àwọn àfà tó ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀hárà náà fi máa ń sàdáyẹ̀ rí ẹ̀. Òun náà ni awwal mawludi من الأنصار بعد هجرة النبي صلى الله عليه وسلم òun ni ọmọ tá kọ́kọ́ bí kì í ṣe nínú àwọn ará mọ́kànlá nínú àwọn ará mọ̀dínà lẹ́yìn ìgbà tá níbi ṣe ìjọ báwọn ará mọ̀dínà bí ma ọmọ tá kọ́kọ́ bí ìgbà tá níbi ṣe ìjọ òun náà ni màmá mi lẹ́sẹ̀ lọ́dún ọ̀gá wa ó ní gbogbo lẹ́nu àlẹ́ sọ́lọ́ láàrin sẹ́mìrìtì sẹ́mìrìtì gbogbo tí ara mi gbọ́ lọ́dọ̀ àlẹ́ sọ́lọ́ àrùn sẹ́lẹ̀ àná in tun ẹ̀yìn òfòjúwọ̀n àìwá rẹ̀ ń sọ̀kùn bò ìdájọ́ ìkílẹ̀ òfojú ìdí nìyẹn ya mo fi mi ń dára mi láàmú lórí zina àlàyé àbùnà ṣùgbọ́n bí tí nǹkan kù sí òun náà ni àwọn àlámọ̀rí kan bẹ èyí tó rújú. mùsùlùmí tábà ní nǹkan rújú lọ́dọ̀ àwọn àbá wọn ní máa ta àárọ̀ bọ́ sí àdìlẹ́sùn. òun làwọn nǹkan tó ṣe wípé ẹ̀rí yẹn kò lọ sàn ṣé àlàyé ní kápẹ́ ní àbí àwọn ní kápẹ́ ìyẹn nígbà lọ́kọ̀ yìí àwọn ìdàlẹ̀ àmà lọ́dọ̀ àwọn òkè ìṣe lọ́dọ̀ àwọn ìmọ̀ sọlá wọn fún àbúzọ pé aláṣẹ àwọn fàlà alhalal walharam walmutashabih halal àkọ́kọ́ haram ẹ̀kejì àwọn nǹkan tó dàbí wípé àlè sọ ọtọ ìdájọ́ rẹ̀ pé ṣé halal ní ká pè ní àbí haram ká pè ibẹ̀ yẹn nìkan àfẹ́wọ́. tìrìbùbẹ̀ láti rí ìtò ilé máa ń ṣe. kò sẹ́ni lọ́jọ́ àdúgbò ọ̀rọ̀ tó ń sùn bí tí o máa pèsè sínú ìta gbogbo àná rà mí. ṣùgbọ́n nínú profession yìí àwọn sábẹ̀ ń bẹ sí àwọn kò sì lè mọ́mọ́. tí ìṣe pé wọ́n ti sábẹ́ rẹ̀ bí ìṣe náà lè mọ́mọ́. lànà sọ̀rọ̀ ọ̀lẹ̀ pẹ̀lẹ́ àrùn náà sí ìrù. àwọn àbá àti àtọ́lọ́ lọ́lọ́ láti sọ pé láyà àlẹ́ gbogbo ìyẹn ni ò máa àjẹpẹ́ ìgbàlejò ṣùgbọ́n àti láyé àlẹ́kùnrin náà kẹsìrú nílẹ̀ náà ìyẹn túmọ̀ sí àlẹ́kùnrin náà àlẹ́kùnrin àkọ́mọtẹ́kùn náà rẹ̀ àdájọ́ ní ọgọ́rọ̀ àwọn èèyàn ní òní ìmọ̀ ọgọ́rọ̀ yẹn ní òní ìmọ̀ gbogbo ẹ̀ àwọn kan wà táwọn ọmọ ọ̀hún lókun dára yàlẹ́múnà bìnnà àwọn obìnrin yàtọ̀ àwọn ọmọ pẹ̀lú nọ́ọ̀sù tí àbí pẹ̀lú ìlànà ọkùn amúlé ìfọ́kùn amúlé pa àbí ká ṣe kíyàn pẹ̀lú ìmọ̀ táwọn ti lọ́dọ̀ àwọn àkókò ìṣòro ìdájọ́ ẹ̀. sọ ìdí nìyẹn ló ń dẹ́kun àkúdọ̀ kúnu má sọ pé apá ìṣe mẹ́díkù dọ́kítọ̀ oníbùkádà òun lè má mọ̀ bí wọ́n ṣe fún abẹ́rẹ́ sọmọdé abá gbọ́n abẹ́rẹ́ tó bá lọ fọ́ sórí ìsàn àbá ìṣòro ìdájọ́ ẹ̀ nínú ẹ̀ yọ̀ sí ni torí pé wọ́n fẹ́ فتعبد فلذلك كلكم يحتاجون الى العلماء والعلماء فلا يحتاجون الى كلكم وانتم محتاجون الى العلماء الربانيين gbogbo ayé gbogbo fèjì disciplines gbogbo tó ní wà ẹni bùkádà fún àwọn olùmọ̀ yìí ṣùgbọ́n pàṣẹ ẹni olùmọ̀ ẹ̀sọ́ yìí bùkádà fún ọmọ yìí gbogbo ẹ̀yìn ní bùkádà fún ọmọ yìí sọtọ́ wọn bá ń bẹ́ẹ̀ gbogbo àgùdọ̀ fọwọ́sowọ́pọ̀ bí ìmọ̀ ẹ̀sìn òṣèlú kú láwùjọ wa bí ìmọ̀ ẹ̀ yóò ṣe ní kúláwọ́ bẹ́ẹ̀ bá wà ní ìgbẹ́ wáyé bọ́bá wáyé tọ́rọ bàbá àti wọn náà síbo ló wà níṣẹ́ ti mọ̀ nígbà tó kọta ìmọ̀ tó lò ṣe mẹ́tìrì àkọ́ṣe fún àṣọ bọ́ kọ́ọ̀tù wo ló lé arábíkà fún àwọn ọ̀rọ̀ òtù sọ́rí mo sì máa ní ìṣù mo máa ní kọ́ọ̀tù ọ̀dọ́ ní kọ́ọ̀tù rẹ̀ ṣe àti ọlọ́ọ̀tì rẹ̀ òtí kàkà bí akẹ́lẹ́ gbórí wọn ẹ̀ rí yẹ. akẹ́lẹ́ mi ò bẹ́ẹ̀ ṣe ọ̀ lè gbé ìwé rẹ̀ náà wà padà dáhùn sí ọdún òtún máa ti dáhùn rẹ̀. Tẹ́lifíwọ́n ti wọ́n ti. Kòrán àti kòwọ́ ṣe Islamic studies ẹ̀dẹ́ kó kílẹ̀ gbogbo aláàbò ìlú náà àtàkùn dẹ́sẹ̀ Ṣùgbọ́n a gbọ́dọ̀ ní wọ́n.

الأمور ثلاثة الحلال والحرام والمشتبهات مشتبهات على أن لا يعلم ولا كثير من الناس والظالمون سبحانك الله أيوة ومن الله الشبهات gbogbo àwọn ọ̀sán tó wá ti wà ní nínú ẹ̀sìn wa tí a sọ pé ṣe halali àti haram lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ yìí. kódà kò ní tó kò fẹ́sẹ̀ wa ìjùmọ̀ wò pẹ̀lú yẹ ìjùmọ̀ wò àwọn ìjùmọ̀ wò làwọn kò fà látàdà lẹ́yìn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìjùmọ̀ wò làwọn kò fà lẹ́yìn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ yà pé gbogbo àwọn mẹ́tíkù pàṣẹ látàgé wọn pa àwọn ọ̀pọ̀ lórí nǹkan àádọ́ ní ìpìlẹ̀ lọ́wọ́ tó yà tó bá ti ta kó tó lọ́wọ́ tó yà gẹ́gẹ́ bí ìrìnsù

ẹni yẹn ó ti dáàbò ó ti ṣàfọ̀mọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ taalẹ tó ṣàfọ̀mọ́ ẹ̀sìn ẹ̀ wọn lẹni tí ń kíyèsí ẹ̀sìn ẹ̀ tí ò fẹ́ kẹ́sìn kó kó sínú àtúndì àárọ̀ kó wọ́n ṣe tọ́lọ̀ kó fẹ́ wàyé wòlí ó lè ti dáàbò bo ó ti ṣàfọ̀mọ́ ìjọmọlúwàbí ẹ̀ lọ́gbọ́n tó bá dọ̀lẹ́ àwọn ènìyàn ni ìbílẹ̀ wájú àbúrò ó ń ṣe kálá ẹ̀ ìjọmọlúwàbí ló wà báyìí ìdíyẹn tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ tó bá ti ń yàn lójú kéèyàn kọ́ra dúró téèyàn bá ṣe ṣáàbù lérí ẹ̀ tí ó kéré àti kéèyàn béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ẹ̀sìn pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn láwọn ìdájọ́ ọlọ́run lórí àwọn wọ́n mú wọn wá àbí ṣubú hàn nínú rẹ̀ wáyà ẹni tó bá ṣubú sínú ìrújú wọ́n kọ́ fi hàn nítorí tó máa ń kọ́lé pé nù haram ni yóò dà sí. àná sọ́lá àlọ́ sọ́lá àná bí wọ́n ní karọ́ọ̀ àpéjúwe ẹni tó fẹ́ ṣe tí ò dá lójú tí halal ni tí haram ni kò kí ẹ̀sẹ̀ ọ ó dẹ̀ kó ẹ bó ṣe báyìí tó ti màdájọ́ ẹ̀ tààrọ̀ rí ìyẹ̀rẹ̀ á hàwùlà fìmà àpéjúwe ò yàtọ̀ sẹ́ni tó ń ta ẹran lẹ́gbẹ̀ẹ́ ọgbà kan yóò ṣe kú à ń yẹ kàrẹ́ ọgbà àwọn ẹran tó ń ta àjẹ ìbú ò ní mà wọ́n ti lè lọ síwájú kọ́kànlélọ́wọ́ àwọn àbọ̀. هو مولاي ألا إن لكل ملك حين gbogbo ọba ló sì ní ọgbà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá àti nílẹ̀ lọgbàwá nígbà tí ẹ léyà ẹni tó bá ti di ọba wọn lè dá ìlú sí méjì ìdá kan bẹ ọba ló gbẹ ìdá kan tó kulẹ̀ ló ló máa gbẹ ìdá kan tó bá yẹn kò sí ẹni tó gbúdọ̀ tẹ ẹran lọ síbẹ̀ ọba ló ló gbó lẹ ìyẹn wà lọ lọba lọla ọba ló ti kí ni o ta ló nílẹ̀ so òun là lẹ́bi sọ bẹ́ẹ̀ kí n lẹ́nu tó lè mẹ́lẹ̀ fi mà gbogbo ọba ló níbi tó lè kó òun ló ló níbẹ̀ tẹ́rì tì ẹ̀ ẹ̀ kò gbọdọ̀ níbẹ̀ tẹ́rì kan bá ti wéré wéré tó wọ́ bẹ̀ ló lè yẹn sùn alẹ́ ìnà ìmọ̀ ọ̀hún máa ọgbà àtọ́lọ́ọ̀ náà làwọn kan tí ọlọ́ọ̀ ṣe lé wọ̀ sòyẹ́ túmọ̀ sí pé bẹ́ẹ̀ mo ṣe máa bàyàn wípé wọ́n jẹ́ kí n wọ ọmọ ọgbà ọba tí wọ́n bá ká mi mọ́ àwọn jẹ ìyá bẹ́ẹ̀ náà lẹ́nu ṣe gbúdọ̀ máa bá àyàn láti má fẹ́ wọnú àlà ọlọ́run tí ṣe àárọ̀ náà àgbàdọ́lọ́ ṣe àárọ̀. síbẹ̀ wọ́n bá bẹ nínú èèyàn èyí ó fẹ́ máa mọ̀ dájú ọlọ́run dáadáa lóko ní ìbàdàn yẹn ó ti ń bá lọ pé àlàyé mi tó bá lọ jẹ́ àárọ̀ nǹkan òwe tá ó ṣeé ṣe ó lọ jẹ́ àárọ̀ ọgbà tí òde kọ̀dẹ̀ sí wípé ẹ bá forí yìí tó bá wọ bẹ̀ tó bá ti wọ bọ̀ bàbá ìyá ó jẹ ìyá ìyá ó jọ nípa tó kò sẹ́ni ká kọ́dà bọ́ máa bá fẹ́ wọ bẹ̀ àwọn òbí rẹ̀ ó fà létí pé à ọgbà tó bá yẹ o kò sáàsì kò rí ìsàkà bẹ sáàsì tó bí alẹ́ sọ́wọ́ àrọ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ọgbà yìí ẹgbẹ́ alẹ́ sọ́wọ́ àrọ̀ sẹ́yìn inna fil jasad mudghah anabi ni wọn bẹ ní ara ìmúwadà dúró yìí bá ṣe ẹran kan wà bẹ ìdá salahat salaha al-jasad tí bá ṣe ẹran yìí just inflation òní tó bá ti lálàáfíà salaha al-jasad gbogbo ara wọn ló wa idha fasada tí ẹran yìí bá ṣe lè bàjẹ́ fasada al-jasad kullu gbogbo ara ti bàjẹ́ alẹ́ wọ́n yà kọ́ anábìrin kí nìkan náà òun náà ọ̀rọ̀ pàtó wa. ọ̀rọ̀ sọ́nà sọ́nà sọ́nà ń sọ ìpele ẹlẹ́ẹ̀kẹta yìí ojú méjèèjì la lè fi wò mẹ́díkálì káníbi sáyé káníbi sọ̀nà pàtó yìí náà ní ara wa abẹ́ẹ̀kọ́ inna fi lè tẹ̀sán ìmọ̀ràn ẹ̀yin tẹ́ wà ní mẹ́díkù láì àdìsí náà ẹ̀ tún máa lò láti sọ̀pọ̀ àwọn àjẹkọ́ mẹ́rin ànábì sọ vital role tí hajj ti ń kó dá ọmọ rẹ tí hajj bá ti dá ìgbà ló dá ẹni tó bá ní abájú kìí ṣe gbogbo kan ní ìmọ̀ṣẹ́ àbúrò yìí tó bá lórí pọ̀ ẹ̀ ní gbogbo kan sáwọ̀ ẹ̀ka àìsí tí ó èso sórí lásán pọ̀ nǹkan kan ló ń ṣẹlẹ̀ láti rẹ̀ tó dúró wọn fọ ó lè ti sókè abẹ́ sùwákà ẹ̀wọ̀ ọ̀nà mi sọ kẹ́nìkan wá mú hadith yẹn kẹwàá analyze kẹwàá ṣàlàyé róòlù hajj lé kódà kó fi kọ academic paper kọ wá kó tí wọn fẹẹ sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ wà wà rẹ wà rẹ wọlé ìgbà wọn ní islamization of thought islamization of knowledge láyé olùkọ́ àwọn ọmọ ẹgbẹ́ onídìbọ̀sẹ̀ rẹ kó jọrọ lọ́sọ́bà kan anabi ti sọ̀rọ̀ sọ̀rọ̀ wà rẹ wọlé tó yẹ kó ní alájọ kó sáà yẹ ní àtìlẹ́yẹ a tún máa bá ọ̀rọ̀ àwọn ibi wájú gbogbo ọ̀rọ̀ táwọn ará pé wọ́n ní màá sọ ẹ̀. ọkàn ò lọ bá yìí àwọn afọ àwọn àwọn imam shafi imam ahmed bin hanbal wọ́n ní alìlà àkìlù fi ràkì àmfìlkọlù wọ́n ní ṣe làákàyè wa sínú orí inú agbárí báyìí ní àkàyè wa ni. àti àti mú. mo fẹ́ fi dókòwò ìkó wà ìtara sí mi níbo ló wà agbárí ìsàmù ìlànà ẹ wà ní ọjọ́ ìlú náà ló hàn nípa lọ́jọ́ ìlú ọ̀fọ̀ àwọn ọ̀sán ọ̀sán àmì òbí jùmùhù àwọn onífẹ́ pàlù wọn ní bẹ̀rẹ̀ pàlù ìdá yìí ń wò òun ní bí èèyàn lẹ́ ń wò àbí náà agree tí ọmọ nìyẹn bá kú nǹkan méjì náà lọ́gbọ́n máa ń kú àtìwó abẹ́ bẹ́ẹ̀ náà ṣe kí ni yóò tí bẹ̀rẹ̀ bá kú tí àti ọba lè kú yìí ti pẹ̀lẹ́ ara ènìyàn ti wúlò abẹ́ lè yọ pé ó sì lè bẹ́ẹ̀ tí ọba kú gbàgbọ́ lọ́wọ́ ọ̀là àjọ mẹ́jọ pé fúláàṣì yẹn ibẹ̀ yẹn wọ́n lè wù ú báyìí ìwé ẹ̀yìn ṣe kọ́ fẹ́ kó tí ọtọ́ rí kí kankan ní pẹ̀lú láì àmẹ́jì sọ pé fúláàṣì bá sì ń ṣiṣẹ́ gbogbo ara sì gbogbo ara kó dàgbé gbogbo jẹ àti lè rí tó wúlò pẹ̀lú ara sábà ní gbogbo jíjọ́ àmẹ́jì lọ bẹ́ẹ̀ mi ò kánú àmẹ́jì lọ fún mi sọ́nà wàhálà sábàwọ́ àìkò àìkèrè a rí pé ọlọ́run bá ròyìn àwọn kèfèrí ọlọ́run bá ní làhùn kòlóògùn láyé pọ̀kùn nìyà kòlóògùn lọ́lọ́run pé ọlọ́run láyé pọ̀kùn nìyà ayé láyé àkúrú nìyà wọ́n ní ọkàn wọn ò fi wọnú ìyẹn ni dẹ̀lílù àwọn ìhó wọn àlàákúlù fìlọ̀kọ̀lì àlàákúlù fìlọ̀kọ̀lì torí pé pèlè òfin ṣiṣẹ́ áàtì ó sọ̀pá rẹ̀ lẹ́jẹ̀ abẹ́ni sọ̀pá rẹ̀ lẹ́jẹ̀ tí ọ̀ká sọ̀pá rẹ̀ lẹ́jẹ̀ kí ni brain lọ so lè jẹ́ ẹ̀sìn sọ wípé kò sí iṣẹ́ náà ní ìbìrì pé táwọn àfọ àbá sọ̀rọ̀ ẹni tí ní yóò bá yẹ̀wò inú orí ló wà kí àwọn àfọ àyè sọ nípa ìwọ̀n mọ̀ kankan kí ni wọ́n mọ̀ ìròrí ìgbésẹ̀ lè mú afáàtì mi sọ àwọn lórí ọ̀rọ̀ yẹn ẹ wà wọn rò pé kí ló kà wọn àfa lórí ọ̀rọ̀ medical terminology kí ló kà wọn lórí gbogbo yẹn tí wọn bá ṣiṣẹ́ yẹn ẹ̀yin dẹ́ bọ̀ lẹ́yìn ẹ̀ lórí ẹ̀ṣẹ̀ láti kò sí bíbélì tó wà kò ní ìdìbò ní mẹ́rin owó tó ẹ bẹ́ẹ̀ ibi táwọn kan bá ń ká àdìsí wọn lébi tí wọn fẹ́rẹ̀ dé torí pé wọn ò lè ṣe débi iṣẹ́ táwọn sálábù ọ̀hún ọ̀hún lọ́wọ́ àdúgbò àwọn ọ̀sán. hadith yìí a kàn lọ tẹlifà ìdá a lọ síbi ọ̀rọ̀ kọlù ثم بتعطل ان كان هناك الحلال والحرام والمشتبهات اذا كل حلال ثم بنيت حلال كيلو امبلاي what does it imply ثم بنيت حلال ثم بنيت حلال ان كان هو المباح هناك المباح المباح هو الكائن ثم بنيت يجوز بمعنى حلال mubah bimana halal ona nǹkan tí almaqbulu fi alladhi ahallahu allah ta'ala fi kitabihi wa rasuluhu fi sunnati in tọ́lọ̀ wọn bá bá pè ní halal tó ti ṣe iná dẹ́ pè ní halal halal wal haram huwa al mahdhur wal kì wá ń lọ ṣe tọ́lọ̀ ń tó ti ṣe sọ tó ti jẹ́ haram tó halal nìkan word of his reply àkọ́kọ́ nú ẹ̀ bàbá ní halal ní nǹkan ìtumọ̀ ẹ̀ pé láyà tá a lakú bí i amúrún wàlá náàlú lè dáa jìjì sọmọ sọ pé màá lọ sínú sóòlù lọ tó bá ní nǹkan kan halal ìtumọ̀ torí pé problem tá a ní tẹ́lẹ̀ gbogbo àwọn technology yẹn táǹsì yẹn a gbọ́dọ̀ mọ kí ni ìtumọ̀ táwọn àbá bá sọ pé yẹ̀síhù yẹ̀júùs yẹ̀jìbò yàmbáyì yustahabu nínú tíra gbogbo gbólóhùn yẹn kọ̀ọ̀kan lórí implication lórí tuma tí wọ́n bá ní ìka halal òun ni ìtumọ̀ ẹ̀ ní pé yẹ̀júùsù ní fẹ́ẹ́lì wà dáàkì ó lè ṣe ó lè má ṣe ìtumọ̀ halal kẹ́yìn ó ní ju ìyàwó kan lọ ní ìyàwó méjì mẹ́ta ẹni tó bá ti àlùsẹ lọ náà ẹni tó ní ìyàwó mẹ́ta mẹ́rin àsọkóṣẹ lọ àlùsẹ lọ ẹni tí ò bá ní ìyàwó mẹ́ta méjì àsọkóṣẹ lọ àdàkàlẹ kaníyàwó yọyọ alhalal sotiye implication yajuzu lfil wa yajuzu kan tuuti o de ma se tó bá ṣe ló ń èèyàn rẹ̀ tó bá ṣe kò sì wà lọ́dà lọ́dọ̀ kan tó ṣe. ọmọ ọkùnrin lóbìnrin ẹ̀mọ́lẹ́fẹ́ nínú ìṣẹ̀lẹ̀ sẹ́mọ̀lẹ́ tẹ́ bá wálẹ̀ fẹ́ tẹ́ tẹ́ lọ́wọ́ náà sùwọ́n àgbàpọ̀ ṣùgbọ́n tẹ́ bá ara wọn tíráìbù kan tó ṣe wípé wọ́n ti ń bẹ̀rẹ̀ ah, àwọn ìrẹsì lọ́pọ̀ àwọn pẹ̀lú ọkọ̀ nítorí sọ yẹn ọyẹ ká gbẹnu ní ìṣẹ̀lẹ̀ alẹmọkà lọ tí wò bá ṣe tí sọ yẹn ṣùgbọ́n tí wọn ṣe yẹn wọn ò tí ì jáde kúrò nínú ètí islam pàtó concept halal ọkọ ni sọdọdẹ bí wọn sọ ní fọmúlà yìí gbogbo tó ti kó sábẹ́ ẹgbẹ́ ní o ti máa rẹ ní ìṣẹ̀lẹ̀ mọ ìṣẹ̀lẹ̀ rẹ wọba nǹkan pè ní halal òun náà ni máa láyà ká àlẹ bíi amúrú wàlẹ náà yóò lè dàbí kì í ṣe pé àṣẹ kan wọn pa wá pé dandan kò dẹ̀ sí nǹkan tó sọ pé ká má ṣe nǹkan yẹn náà pẹ̀lú àlà kéèyàn ra ọkọ̀ ń sìn kéèyàn ra ọkọ̀ tó dáa kì í ṣe ọkọ̀ kéèyàn sọ pé ègbó dídá o ìyẹn ìsọkọ̀ máa wò láti bí tí ọba ilé bódìdá ìyẹn ìsọkọ̀ ìgbà ọkọ̀ ẹ̀ strong pé kò ní dé bódìdá ìyẹn ìsọkọ̀ yẹn lóde kéèyàn ọ̀rọ̀ ọkọ̀ tó dáa ṣẹ̀ṣẹ̀ halal abẹ́ọ̀ kéèyàn máa ọkọ̀ tó sẹ́lọ̀ tó sẹ́lọ̀ kẹ́nìkan wá ní ẹgbẹ́ mi fi ọkọ̀ sí mo ní lára àwọn tó wà kò sí lára kankan bẹ́ẹ̀ nítorí halal ni halal fúnra ẹni dáàsì yìí kò sí lára kankan bẹ́ẹ̀ wọ́n bọ̀ lórí àlàyé ìfúnni yìí wọ́n á ṣe é bí kò sí lára kankan bẹ́ẹ̀ ó gẹ́gẹ́ lè láti kó ṣe nǹkan tó jẹ́ halal àníyàn tó bá fi ṣe ní òde táwọn tó gbà rárá lọ gbàrà ní ìfikún báyìí lọ́mọdé àkọ́kọ́ ẹgbẹ́ lè mẹ́rin ọ̀sán sí ẹ̀fẹ́ ọ̀lẹ́ ìlú láwọn obìnrin ó pọ̀ yé nìyí lórí tọ́tà orí àwọn ìlú mẹ́ta wọ́n ní òfẹ́ pàtàkì láwọn àfẹ́ àníyàn tí yàrá fi solo ní ó yẹ àṣẹ kì í ṣe sílẹ̀ kẹyẹrẹ ṣùgbọ́n tó bá bí ẹni ìsọ́ọ̀tì kẹyẹ olóòtú táwọn tó gbà rárá lọ الحلال العبرة بما يتوصل به إليه في الحكم إن جد حلال mọ́lẹ̀ sọ yẹn kò ń gẹ́gẹ́ fún ẹ̀kọ́ yóò bí dáadáa ṣùgbọ́n tí nǹkan yẹn bá bí ẹnu ní ọkọ̀ tó rà náà fi ń kọ ẹ̀ṣẹ̀ fún iwájú ra kò ní máa ṣe bá àjẹ́ wípé ó kún un sìgá tí ìṣe yẹn náà á gbé lórí tó kún un ra ọkọ̀ yẹn ọkọ̀ tó ra ní àrọ́ọ̀mù náà torí pé ó ní ìtì ẹ̀ láti máa ṣe ìtòjú àrọ̀ ẹlòmíràn lọ láti gbàgbà aláìsí kí ṣe pẹ̀lú ẹ̀yẹ lẹ́nu pàtàkì kí ni àníyàn tó fi ṣe kí ni tó bí ìyá lè lọ sí mẹ́sìn kí ìyẹn ó sì lápẹ̀lẹ́ kó ní dáadáa wájú ọlọ́run lójú àbá àtọ̀ gbogbo ilé ayé lọ kéwù kéèyàn lọ kéèkọ ẹsẹ méjì ló pa àkọ́kọ́ ìmọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ lè dá ìsìn ló balada lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àníyàn kó tó wá fi kẹ́kọ̀ọ́ yẹn ló balada lórí rẹ̀ òdì méjì ìdí nìyẹn tí mẹ́ẹ̀ẹ́ ti yàtọ̀ sí màá ìmọ̀ ayé bó ti wà yẹn ló fẹ́ fi lára kàrà jù ṣùgbọ́n fún olo àníyàn wo ló fi lọ wà bó ló balada bẹ́ẹ̀ sì àti wípé àyà ìkó balada ṣùgbọ́n tó bá tó wá tó àníyàn tó máa wó kókó ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó wá mẹ́sì tí ò lánìyàn dáadáa ẹni bẹ́ẹ̀ kọ́ wá mọ̀lẹ́ ayé náà yóò bẹ́ẹ̀ tààrẹ̀ nínú dáadáa ń bọ̀ lọ́wọ́ wa lọ́sùn náà. àwọn nǹkan tó bá dé nǹkan tó dé mú ba kàlá òun ni nǹkan tó sì wípé ṣíṣe nǹkan yẹn kọ́ ló ló fi ládàá ṣùgbọ́n tí n tó ṣe yẹn bá bí òun ni ó sọ ládàá tábàtí ń hà láàrin ẹjẹ kí yẹn o yẹ wa torí pé tó jẹ halal ńgbà ni wọn lè padà sọdọ haram tó bá ṣe pé ó padà ẹnìtì sọdẹ ó ń bí tó jẹ haram àwọn afáàlẹ bíi kílẹ̀ àwọn ìgbà haram lóòótọ́ ẹ ká tí n tọ́lá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹgbẹ́ ìdílé rò ní bẹ́ẹ̀ ní ìṣẹ̀dá tí halal tó bá fẹ́ bí haram wọn á sọ halal ní haram ṣùgbọ́n tó jẹ́ wájib ọ̀nà ìrìnnú ẹ̀ tó fẹ́ àti halal. ìtọ́jọ́ wájìbù láyé ẹnìkan ò lè stọ́ọ̀pù ẹ̀ máa ṣe torí pé wájìbù lè bí àrọ́ ọlọ́run lè ṣe kankan lọ́rùn àyẹ̀lẹ́ wa lẹ́yìn àwọn àgbẹ̀ nígbà tá a rí pé nǹkan abẹ́ mọ́ kí ilé ṣe yóò máa kó nǹkan bọ́ láti ṣe wa láti mi ti àrọ́ mi tóbi mìíràn wọ́n láì sùn lọ́sàkàtà. bákan náà tí nǹkan bá jẹ́ àrọ́ èèwọ̀ ni èèyàn ò sọ ní àrọ́ fún rẹ̀ àti fọ́mùlà kejì nínú àwọn applications làbúdọ̀ tó bá gbé halal tí nǹkan kan tó bá ti dùkú ẹ̀ bẹ halal ní nǹkan yìí o ẹnikẹ́ni kò gbúdọ̀ sọ nǹkan yẹn ní haram yálà fúnra rẹ àbí fún ọmọ rẹ o lè má ṣe o ṣùgbọ́n o gbúdọ̀ dùkú àǹkan yẹn bẹ haram èèyàn lè di kìfìrí tí yẹn bá sọ bẹ́ẹ̀ bí kẹ́ni kò sọ pé haram ní ni ní ọ̀rọ̀

fúdi kàbí di mi o gbọ́dọ̀ harọmọ ìfúnra rẹ o rẹ gbọ́dọ̀ harọmọ ìfẹlẹ sọdẹkájẹ kí èèyàn náà ó yẹ wà lábẹ́ bákan náà èdè mọ sọ èdè kájẹ mú àwọn ẹ̀rí wà lórí àṣọ tọ́lá ní kankan halal ẹ̀ lábẹ́ rẹ èèyàn gbọ́dọ̀ wá jẹ́ pé èèyàn mọ tí ń jẹ́ halal yẹn gan torí pé ẹni tí ò bàbá làálẹ̀ nìkan tó bá tó ní àwọn àlẹ́ tó kéfèé torí pé kò kú lẹ́ẹ̀kan. a ẹ̀yìn gbúdọ̀ ní màá àmà owó mọ̀ pé halal rẹ̀ ó dẹ̀ kó di clear àti haram àwọn kan tó bá jẹ́ haram in tán pè ní haram ó ní nǹkan tó ṣe wípé ووضعت اليد نوعان من صنع الحرام ووحي كان وجيه يبقى من إن كان أصلا في شيء حرام مباوي ṣùgbọ́n tó bá lọ jẹ́ okùnfà tí nǹkan tó jẹ́ haram nǹkan yẹn ló padà sí haram. àwọn àpapọ̀ sọ pé kéèyàn gbé tẹlifíṣàn sínú ilé yóò lè tó bẹ́ẹ̀ wọ́n níbi táwọn sọ bẹ́ẹ̀ kì í ṣe bọ́ọ̀sì yẹn gẹ́gẹ́ ní ọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n ń wò nínú ẹ̀ lẹ̀ tí ò bá sí nǹkan yẹn ìlú nínú ẹ̀ tó wà ní táyì tẹlifíṣàn dandan fúnra rẹ̀ orí kíni o àwọn bó tilẹ̀ jẹ́ pé ìlànà wà láàyè àwọn àfààní ẹgbẹ́ yẹn la fẹ́ sọ ní fóònù sáńdó ní àlèlúmọ̀ lọ́pọ̀ àwọn ọmọ wọn wà wà náà bẹ̀ gbogbo nǹkan làwọn èèyàn fi yabọ́ tó wọn fi ti gbogbo ẹ̀ wọ́n fi wo tẹlifíṣàn wọn fi wo bíjìrìṣì èyí tí ò dáa yẹn ni alḥaramu ìdájìí wà alḥaramu ìgèrè àwọn afárá ń fún lórí yẹn ìwọ́n lè fún kàmí ní haram kẹwàá gbó sókè gbà ibo lọ sọ bọlá láti sọ ẹni tó haram wọ́n wà ṣàlàyé ìlú bẹ̀rẹ̀ kọ́ haram ṣùgbọ́n nǹkan tí nǹkan yẹn bí haram náà ẹ̀ wàlúwàsáì láha fún bàbá sọ. mí tí ó bá yí ti wá lọ síbi kóòlù kan kíkò nìyẹn tó bá jọ jẹ́ haram méjì ìlú ti wà lórí ìkànnì náà tó máa ti káyọ̀ lágbèlàgbà haram náà yẹn àwọn principles nínú islamic principles òṣòro. so lókè jẹ́ wípé lẹ́yìn tó kánà sọ̀rọ̀ sọ́lá ń sọ pé àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ mùsùlùmí á láyé alẹ́ nínú náà kẹsí rẹ̀ gbogbo lẹ́yìn tí mo sọ yìí principles yẹ àwọn olóòmọ̀ yẹn wọn rí lára àwọn onímọ̀ lókè jẹ́ pé èyí tá ìtọ́jú haram yàtọ̀ sí wàhálà ṣùgbọ́n wà fún ẹ̀dáwó máa kú mọ́ àwọn ìtọ́jú mùsùlùmí hàn yẹn á máa gbé ìyàwó àwọn sí ojú ọdún mọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́kùnrin àti bàbá àti ìdàkà haram yìí nínú àwọn tó yìí wá ọ̀nà ní wípé àyíkáwó nínú ìkú lẹ́hàál náà bá ti ní nǹkan kan haram kéèyàn má tiẹ̀ súnmọ́ rárá hmm? èèyàn àti يقول بلغ الله سبحانه وتعالى سبحانه وتعالى وما نهاكم عنه فانتهوا فانتهوا ويقول حلال حلال كل شيء كل المسجد عباد ثم حرام هو اوبشن ودكان ماشي دي in any circumstances for that any condition for that حرام كل شيء إلا إلا الضرورة والإكراه àyàfi tó bá jẹ́ wípé ọ̀hún wà wọ́n ń pè ní necessity pé o but personally challenge translation wọ́n ní necessity dọ̀wúrà kọjá necessity so yín dọ̀wúrà wúrà èèyàn lè wà forced láti ṣe nǹkan tó jẹ́ àárọ̀ bẹ́ẹ̀ kó wà forced láti ṣe circumstances ìjẹ́wọ́ ṣe tó jẹ́ àárọ̀ yóò bí ìwé ojú àlàyé sotí ọba yìí lápẹjúwe ọ̀nà kan yẹn ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ yìí ń dàbí káà tí wọ́n bá jẹ yìí wọ́n ṣe nǹkan yẹn ayé káà tí wọ́n kó àṣeyàn láti ṣe nǹkan yẹn ọ̀nà méjèèjì yẹn lèyàn lè fi ṣe tàbí lè hà ọ́ téèyàn bá lè ṣe náà ọkọ ìgbòho wọn wọn nínú mímí náà ẹ̀mí ìgbòho àti àti ìṣèlú hà ọ́ ṣé wọ́n rí sọ yìí ó ṣẹ́wó mẹ́yìn tẹ́ wà ní fẹ́ẹ́lì láì lára púpọ̀ torí pé mo ṣẹ̀dá islam àwọn afáàmù fún yín ní excuse púpọ̀ torí pé ẹ̀jí pẹ̀lú ẹ̀jí wọn wà lọ́wọ́ ẹ̀kọ́ kan lè kò lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀rí à ṣùgbọ́n fáwọn medical practitioner kí n lẹ́tọ̀ọ́ bọ́ọ̀ máa lè ṣe kí ni ìyẹn màtá yẹn pọ̀ ẹgbẹ́ dọ̀wùyá dòwòyà masáyí àfìríyà àfìsà àwọn masáyí kan bẹ tó lè pé wò ó fọwọ́ sí wò ó gbé nìkan kan láàyè àtẹ̀yìntẹ̀ wọ́n ti lẹ́nu láì láì ṣùgbọ́n pọ́blẹ́mù tọ́pọ̀lọpọ̀ yín ni wípé ẹ wàá tún lo nǹkan yẹn kọjá là asúlè mọ́tàlá àgbẹ̀dẹ̀ ní pẹ̀lú ẹ̀yọ̀ lẹ́nu ṣùgbọ́n ìfisọ́jà àjábà rẹ̀ ní pẹ̀lú dọ́rùrà bẹ̀ntàn bẹ́ẹ̀ bá ti ń ṣe ẹ̀ ní ṣe máa níbi tó máa àdọ̀rúra tó tó kọjá òwò dáadáa àdọ̀rúra tó kọjá òwò dáadáa àìmọye kan nínú ṣẹlẹ̀ islam tí ṣẹlẹ̀ islam kásẹ̀ lórí ẹ̀ fún àwọn ẹ̀kọ́ christians wíwẹ́ dọ̀rúra lápòjú ẹ̀ nísìn kó owó bẹ̀rẹ̀ lábẹ́ àti dọ́kọ̀ kó aláàjì dọ́kọ̀ ẹ̀yin mo gbọ́dọ̀ fún mi.

ó ti di kí ni òun tó ọ̀gbà nìyẹn lásán ẹ̀ ṣùgbọ́n ní bẹ́ẹ̀ gbé tiwọn sọ wíṣẹ́ ẹ̀ wá ní ẹ̀yin mo wẹ́kẹ̀ fún mi dọ́kọ̀ dọ́kọ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ mo ẹ̀ṣẹ̀ pé kódà bí wọn ò ní wọn máa lọ lé èyí tó fi mú tẹ́lẹ̀ náà ní ìdájọ́ òwúrọ̀ àti wà tó òwúrọ̀ tó lọ kọ́tà mọ́ sìtẹ́ẹ̀lì mi wà tó lè ṣe sọ fún wípé bí ìdè fún yín náà lẹ́nu lóṣù ṣùgbọ́n lọ́dọ̀ sí mú tẹ́lẹ̀ bá sọ pé ìwọ̀n àdóyè lọ́dà clinical technology tó bá ti sọ̀kò wọ́n ń fẹ́ dọ́tọ̀ with psychological tí wọ́n bá fọ̀rọ̀ lé bó ṣe tó the clinically is over psychologically tó di àwọn abúlé àdìsẹ́ sọ̀rọ̀ ìgbà ẹlòmíì bẹ pé kò wọlé jẹ́ kó o ní ìdíkẹ́ nìkan ní àwùjọ nàìjíríà òní pẹ́sidẹ́ntì ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tí ó máa gbogbo àlùmọ́ náà yà báyà lọ́wọ́ báyà lọ́wọ́ ìdíbò làdáàbí ìkọ́wà báàbí ìkọ́wà báyà ìwọ́n tó ń fẹ́ iye ọkọ̀ àti ọba máa gbẹ gbẹkúgbẹ ló bẹ ẹni tó ń yàn gbẹ yẹn kó owó gbẹ tọ́ba ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ mọ́ probation ẹbí ìwọ̀n àwọn ọ̀rọ̀ tòkòdẹ̀sí ti sí ilé pé òun mà lọ́gbẹ́ni fíìlì rẹ̀ tó wáyé ọ̀gá ni wọn náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí pé kí ni ẹ̀fẹ́ lọ́mọ ẹ̀sìn rẹ̀ o fẹ́ mọ ìdájọ́ tẹ̀sán ẹ̀sán lérí ẹ̀ èyí ó bèèrè lọ́dọ̀ àwọn ilé ti sọ́ọ̀sì àwọn tẹ́lẹ̀ spẹ́ṣálì ṣùgbọ́n. ṣètì ìtọ́ fi jẹ́ pé tí nǹkan kan bá jẹ́ dọ̀rú nǹkan kan jẹ́ àárọ̀ àgbúdọ̀ ṣe nǹkan yẹn àgbúdọ̀ ṣe nǹkan yẹn ló ti lọ́mọ ìlà ìlà dọ̀rú rà àtọ́bẹ́kẹ́lá ló fà á àbí alìkọ́ra àbí wọ́n jẹ wọ́n pa láti ṣe nǹkan yẹn ìjẹyẹ ń pààyàn náà tún nìyí ó tún wá ní ìtumọ̀ tó pọ̀ àwọn afárá mú mọ́sálà fún wa wípé obìnrin ni wọ́n lè jẹ́ pa láti bá láti pọ̀ ọkùnrin ò lè sọ wípé wọ́n jẹ òun pa láti kó bẹ̀rẹ̀ sùn àwọn afárá kan sọ bẹ́ẹ̀ obìnrin wọ́n lè fi ọwọ́ ẹ̀ méjèèjì kan ya itan rẹ̀ lọ́dún wọn bá láti kò sí nǹkan tó ṣe wọ́n jẹ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ọkùnrin àwọn àbúrò àti sọ́ọ̀sì pọ̀ sí àní lójú ìgbà ó ti wọ́n bá dàgbà sí ara rẹ̀ onílé ìdó fi bára rẹ̀ ilé ìwọ náà àwọn àbá àkàtọ̀ bí àwọn òògbà pé wọ́n lè kọ́ ọ̀sọ̀ ọkùnrin pé ó bóbi náà ṣe pọ̀ àwọn kan wọn ló wáyé bíi tẹkinọlọsì tí lé ní wọn máa tó kí àbí wọn ìjẹbìlẹ ara rẹ̀ wà ní ìjẹbìlẹ sẹ́wọ̀n pé nǹkan tó ń tẹ̀lé wa ló oríṣiríṣi àwọn kàtà wa ní ìgbà jáde pé afúlá láì lè wọ́n ìṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ ni wọ́n náà ti ṣe. ètò lè mú wa lọ ṣe tó jẹ́ àrọ́ tá a bá wá ṣe tó jẹ́ àrọ́ àtọ̀rọ̀ á sì tó kọ́ di àwọn àgùntàn síta ìyá. ó bẹ̀rẹ̀ tó kọ́ ṣọ́yìn náà ẹgbẹ́ ti sọ́jú kálọ̀ pẹ́ṣọ̀n lápẹ́jú mi ibi tẹ́ ẹ fẹ́ ṣe yẹn náà ní kẹ́ṣì àbẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀ bá ta ọkùnrin wọ́n dà sọ́kùn olórí dẹ́gbẹ́jẹ́ yẹn náà ní ibẹ̀ ni wọ́n ẹ̀sìkò sí owó tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ lápòjú èyí tí wọ́n fẹ́ ṣe sí ẹ̀dá ni wọ́n kó ní ọdún náà wọn ò ní torí ẹ̀sìn ọmọ ẹ̀rẹ́ àdúrà odò omi tí wọ́n fẹ́ ti ṣiṣẹ́ yẹn náà ni wọ́n ṣiṣẹ́ àdúrà ibi tí làlúrí ní kò rí níbẹ̀ yẹn kò débi ọwọ́ kọ́ lọ́wọ́ tó dáadé kò débẹ̀ ṣùgbọ́n bá a ti ń ṣe ilé yìí sí yìí ọ̀pọ̀lọpọ̀ ń sún dọ́kítọ̀ mílíọ̀tù ẹ̀rọ ẹ̀rọ ìsìnkú tó máa kọ́ mi nílé mi alẹ́kọ́ alẹ́kọ́ dáadáa nípa ìtọ́jú wẹ́lẹ̀ sísá alẹ́kọ́. Dákàrà àtàlẹ́ bìrìmọ́ra bí alimẹ́lìyà kó dáwà níwò nìkan pẹ̀lú ẹ̀rí. Àwọn dọ́kítọ̀ ìgbìmọ̀ náà mọ̀ bí bẹ́ẹ̀ nìkan nínú ọmọ ọ̀ṣun ọ̀la lẹ́ẹ̀bí iṣẹ́ mi nígbà obìnrin bá wọlé ẹni bá kó dúró síta ẹni bó kílọ̀ báyà ọkọ̀ ló lè gbọ́. alakaluwa arọ alakaluwa arọ kaluwa arọ mi ṣùgbọ́n nínú jésù àgbẹ̀ ẹ̀rọ mi ẹgbẹ́ àgbẹ̀ ẹ̀rọ mi yíyá dọ́kítà èké yìí àtàwọn adọ́kítà èké yìí àìmọ̀ ìdọ́kọ̀ tó ló bẹ̀rẹ̀ sùn lọ tọkọ̀ ló sì tó kù síta tó ní ma ti tẹ̀lé bẹ́ẹ̀. a gbogbo fàyè lè fi kéré tán. ẹjẹ bí fún yàtọ̀ lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí dókítà mùsùlùmí ọkọ kálíbà mi lọ ìyàwó mi lọ sí ìyàwó mi pè kalẹ̀ sí àjọ máa ń lọ náà ẹnìkan ní sẹ́yìn ara náà ìyàwó mi lọ wọlé láti kó náà ṣe ta ìyàwó mi kò ní ọdún ní kò ní kò sí síkírìtì tó ní tí mi gbúdọ̀ mọ́mà òkú ẹ̀ ní kò lóṣù ní èsì ọ̀tọ̀ tí bá ní mi kọ́ lẹ́kọ́ pẹ̀lú ìṣòro yìí yusuf ọba ń sùn kò yẹ lọ́ba gbé ẹ̀ gbogbo tó bá sọ fún mi gbúdọ̀ tó báyìí lọ́wọ́ àgbẹ̀ ìwẹ́ ìtò sọ yẹn gan ìtò ìṣe owó takò ẹ̀ṣẹ̀ náà kò sí méjì kò sí pétrọ̀ bẹ́ẹ̀ kò sí náà kankan bẹ́ẹ̀ ó gbogbo orí ìdílé àwọn nǹkan yìí haram ni ẹ má kàkó ní pípò fẹsẹ ẹ má kó haram ni haram jẹ kò dẹ̀ bí ìdílé dọ̀rọ̀ kàkàkà tó sọ pé dandan ńlá kọkùnrin ní ìmọ̀ wà ń bẹ̀ ọkọ rẹ̀ mọ̀ wà ń bẹ̀ òsì dọ̀rọ̀ kàkà tó nọ́ọ̀sì bí náà wà ń bẹ̀. tọ́ba dẹ̀ ti wà ní kálíwà pẹ̀lú obìnrin gbèsè obìnrin yẹn ló lọ́wọ́ náà ọ padà máa já sí haram àyè náà tí ó wà ní ẹ̀ lẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ látara àdìyẹ lẹ́yìn àwọn sàbánì kankan jẹ́ haram implications àkọ́kọ́ ẹ̀rí wà fún pé haram ẹlẹ́ẹ̀kejì jáwọ́ kúrò bẹ́ẹ̀ rízì méjì ló lè fi rọ́ọ̀lù tó ọba wa rọ́ọ̀lù náà má lọ ìlẹ́jọ́ fáì àyẹ̀kótọ́ jẹ́kẹ́ mi ẹ̀ máa bá tí mo ṣe lórí ẹ̀dá ṣùgbọ́n àwọn sábà àfẹ́ ìmọ̀ ó dẹ́gbọ̀ wúrà àbúrò pé wọ́n jẹ́ ìjọba láti ṣe kàyà kẹrọ̀ǹba Allah subhanahu wa ta'ala ọmọ rẹ̀ ṣe àwọn. àwọn kankan bẹ tọrọ wa kò bẹ ṣàyè nínú àwọn akọlọ́wọ́ sí ní àárọ̀ dáadáa àárọ̀ ṣùgbọ́n nítorí bí ọ̀rọ̀ ṣe ń ṣe rí àwọn afáàmù sẹ́kẹ̀ ìdíyẹ wẹ́ lọ́kọ́dé hájà la takasasi yẹ bí òdiwọ̀n rẹ̀ bá ṣe mọ ẹ lè ṣe mọ báyìí ẹ wà tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti wá sọ nǹkan yẹn wọ́n ti tú lẹ̀ àkọ́kọ́ náà àlejò ha ṣiṣẹ́ yìí haram bàtà wọlé ẹ̀dọ́ tó lọ wọlé ẹ̀dọ́ ẹ má pa àwọn àyè ọmọ ní bẹ́ẹ̀ náà káyìí ọ̀pá bó tilẹ̀ jẹ́ pé nínú ìlànà yìí náà kì í ṣe gbogbo ẹ̀ wọ́n fi tu yìí lẹ̀ lórí àbọ̀ṣà nínú abẹ́yẹ tó wọlé lẹ́yìn ẹ̀rọ ṣùgbọ́n àwọn kọ́ńtì mi lórí àwọn àbọ̀ṣà àwọn mi náà lọ́wọ́ kò dáa pẹ́. obìnrin ó lọ bá sí dọ́kítọ̀ wípé òun fẹ́ ṣe oyún dọ́kítọ̀ mi kí ló dé ó nítorí wípé ọmọ tí òun gbé lọ́wọ́ ọmọ yóò kí ìjù ọmọ oṣù mẹ́fà àgbàdo lóyún mọ́kàndínlógún òdìdí ni pé àwọn èèyàn ládùúgbò ọ̀gá o èèyàn gbé lọ́wọ́ tí mo mú lọ́wọ́ òbí ìyá lọ wọn tó fẹ́ bí mi ìlè lórí ẹ dákun oyún ti bẹ́ẹ̀ nù yẹn kílẹ̀ tẹ̀ẹ̀rẹ̀ the only reason tí wọ́n fẹ́ fi pa ìlú yẹn ni wípé àwọn èèyàn ó ṣe kí ni o kò mọ̀ sùn lọ́wọ́ náà fẹ́ nígbà tó bá yín náà fẹ́ tẹ̀lé ó yẹ kó síbi muslim ọ̀pọ̀ àṣọ nítorí ó dàbí ìhàmà ó dìde níbi ìdẹ̀kùn báyìí ó dàbí ìhàmà ó dìde níbi torí pé wáyé tó fẹ́ pọ́n yẹn tí ó bá wọn mọ̀ sọ̀rọ̀ tó fẹ́ pọ́n yẹn tí ó mọ̀ bóyá ọmọ tí ń bẹ tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó ń lóyún rẹ̀ yẹ bóyá ó ní àgbáríkà jèjì bẹ́ẹ̀ lọ bóyá òun gan ó gbé àgbáríkà ọba àwọn ìdókòwò bóyá ó gbé ọkùnrin tó mà ṣùgbọ́n lè dá àǹtọ̀ yìí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n dókítà owó tó wù lẹ́ gbà kò ní wù yẹn lóòótọ́ bẹ́ẹ̀ ìyẹn àárọ̀ bí ó ti wá ká àkàtà ó jẹ́ àwọn àkàkà ní àwọn lè tẹ̀ wọ́n ó ti ní nǹkan tí ó ṣẹlẹ̀ lákòókò èsì obìnrin tó ti ẹ̀bí ti fẹ́ gbọ́ ọmọ tó ti bẹ nínú kọ̀ǹtíṣà tó máa ẹ wà tí wọn ò bá pa ọmọ agbọmọdé ẹmí òbí ló lò lórí àwọn ọmọ àpò ẹsẹ tó yìí ní ìdàgbà ọgbà kò lè gbọ́dọ̀ báyà. mo wá sọ ọ̀rọ̀ yìí ní káàdì kan èmi ló tẹ ọ̀rọ̀ ó wá ní sáà ó ní ìgbà tó wà fún ọmọ ń ìgbà mi bẹ ọmọ mi náà wọ́n ti gbé jáde tí wọ́n tẹ̀ fẹ́ ẹgbẹ́ ẹ̀sìn ìlàbẹ́ títẹ̀ táwọn ti tiẹ̀ láti ọmọ ẹ̀dá yìí àwọn wà á wọ́n mú wa kékeré kan bá lórí yẹn wọ́n á ti bọ̀ ọlọ́mọ yẹn wọ́n wá fi aṣọ ọ̀pọ̀ ẹ̀dá yẹn wọ́n wá pa orí yẹn sódà tó lè fi ń fàjà rẹ̀ torí pé torí bá ti dá rẹ̀ sọ wọ́n pa orí yẹn olówó orílẹ̀ àwọn ọ̀nà àrẹ̀ olóòlà mo ní ìdí ní kó pẹ́ kó mú kọ́ kó lò ewu kẹ́lẹ́ mú fúlà motivation ẹ̀ motivate. Adásọ̀lá àtọ́lá ti ẹ̀sọ̀ fún wa wípé kásìrì áwùjọ ìwé yìí kà kásìrì ayẹ̀ kéèyàn ó mú ogun èbù òkú tó ti kẹ́ ẹ̀ mú ewu ẹ̀ báyìí bí ìgbà tẹ ẹ̀ mú ogun ẹ̀ náà gbàgbọ́ aláya. Tó olúwa tẹ wá jẹ́ ẹ̀ fún ọmọlọ́jà níbẹ̀ àwọn onígbọ̀ ẹ̀ wá lọ tó jẹ́ pé ní ìsìn wa lẹ́gbẹ̀ẹ́ kò sí ní ìrírí ìgbà aláṣẹ ló What wá yẹn àti ní ìsìn ìgbà wa ìdó méjì ìlú ẹ̀ ẹ̀ àbúrò As much as ṣe é fi àti mọ́ ọjà sọ̀kan eléyìí lè sún lọ́tọ̀ tẹ̀sẹ̀ rẹ̀ yé bákan náà àtàwọn òbí dáhùn á dùn ní ìrìn yẹn àwọn kan ní àwọn gbẹ́kẹ̀ tó dá àwọn àgbẹ̀kọ́ lọ́wọ́ bá ní ọ̀rọ̀ mú ìwà láti ọ̀gá ọlọ́run lè tẹ̀lé ọ̀gá mú ìwà ìjẹ́ lọ́sìn lé àbí jíjẹ ìjẹ́ ìyá lè tó dé ṣùgbọ́n bàtà wà náà sọ àṣọ pé ìyá náà kò tó méjì. àwọn òun gbé wọn fẹ́ ẹnì kan wáyé kò sówó lọ́wọ́ ìwé ló mú ọkọ̀ lọ́kọ̀ lẹ́jẹ̀ láti yá lọ sí ọ̀sán ìjẹ́ ìdí ń bẹ láàárín ọ̀sán ìṣòwò kékeré torí pé sọ̀rọ̀ nàìjíríà lọ àwọn èèyàn ń bá gbogbo àwọn ẹni tó kọ́ lọ́wọ́ ló ń làwọn ọmọ àbọ̀ kí nìyí rẹ̀ kọ́ lọ́wọ́ àti àwọn ọmọ ọmọ ẹjọ́ mẹ́ta ní church gbogbo àwọn ọmọ church kọ̀ọ̀kan àbọ̀lówó kan wà nínú àwọn ọmọ lórí ìlú náà church yẹn da gbogbo àwọn ọmọdé bẹ̀rẹ̀ sálẹ̀ báyìí wọ́n fún wọn lórí ìwúrí wọ́n ti ó yóò ń ẹ̀jú wo lè mà mo mọ̀ ló mo ju ọ̀gá yẹn ṣé bàbá ànátó lé yẹn ló sí àti lọ sí ọsibítù ìgbà tí gbogbo àwọn ọmọ ti dàgbà tó lé mi káàdó wọn ti bàbá mi kí ni wọn ní ta yóò lọ owó tó fi fún wọn lọ yẹn lẹ́yìn ìgbà yẹn ló ti wá fún wọn síbi iṣẹ́ ó wá ní etí wọn tàbí aláìní ló fún wọn ní etí wọn lọ́wọ́ ẹlòmínà lè wọ́n olóòrùn lọ kéde ní méjì lóde yá lọ tàkà tó àtàbárò ọ̀gbẹ̀dà ìyá lè fi ẹ̀jẹ̀ kéwòn tó méjì sí kọ́ halal. àtàbárò ọ̀gbẹ̀dà ìyá lè fi kéwòn tó méjì part of his body ibi ẹ̀gbọ́n àdàbò yìí ẹ̀gbọ́n ó ní kidney problem àbúrò ní òun ìtọ́ mi àbí ẹnìkan sọ àsọtẹ́lẹ̀ tó ń bá ó ti lọ fi orúkọ ẹ̀ sí lílù ìdó náà ní tó ń bá ti kú tó ń bá ti wà ẹ wá yọ owó ìgbà tó ń bá kú mọ́wó tá ti máa yíyà àmọ́ yà kú tọkọ lọ bá kú láti ṣe tó ń wá yọ kò sì fi ìjọba ti kú àìsàn wọ́n sá wá yọ nǹkan yẹn kí ni Islam sọ ẹ̀yẹ tó sùn àwọn mọ́tà sọ pé àbúrò ah, ni òṣèlú tọ́ gbàdúrà náà yà ní àtàwọn àwọn ẹ̀yẹ rẹ̀ ẹ̀kọ́ lọ́ọ̀ àbúwá ṣẹ́gun bá rọ́ṣọ́mọ́ ọba ṣẹ́gun ní ọ̀rọ̀ ilé ọkọ̀ ọba àwọn ìdí gbogbo láàárọ̀ olùbẹ̀tẹ̀ ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ ṣe kíláàsì títúnéèdì ẹ̀jẹ̀ àti títúnéèdì ẹ̀mí àti títúnéèdì pásọ̀tẹ̀ wọ́ọ̀tì wọ́n sọ pé ẹ̀jẹ̀ ẹ̀kẹ́kẹ́ ìjẹ́ ọ̀rọ̀ yóò padà jẹ́ lọ ṣùgbọ́n tó bá ti kúrò sí ìwé lọ nìyẹn obìnrin ìfẹ́ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ kejì kíkì kásọ̀kù ó ní bọ́ọ̀tì lára ẹ̀ àbí òrìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti lówó lọ́wọ́ ọwọ́ ní ó dàbò kúrò lórí gọ́ọ̀nà àwọn ní ìdí ojú kan ìwà ojú sẹ́lẹ̀ wọ́n rà á ń tí àkọ́kọ́ sẹlẹ̀ tí gọ́ọ̀nà yẹn ó ti sẹlẹ̀ ara wá ta. bàbá wa yóò wọ ẹgbẹ́ wọn ní bá bàbá máa sọ òfin tó bá tó wọn kò fowó fẹlẹ fẹlẹ ìdábọ ẹ àkàlẹ ní ìgbà pé ẹja tàbí rẹ ẹja dìgbà àwọn àbá àbá yìí wọ ṣẹkùn bá ṣẹkùn ní ìlú rẹ ṣùgbọ́n wọn fi fún àwọn wọn yẹ jù sí wọn ló lẹ́tọ̀ èyí lè fi pàtàkì ara sílẹ̀ láti fẹ ẹ̀yìn rẹ torí pé wọn wá ìfowópamọ́ condition wọn kọ condition condition àkọ́kọ́ ìtú bẹ́ẹ̀ fi ń tẹ̀lé ó ń ọmọ àgbà náà kò ní í àbùkù àdéhùn wọn lára. kí ni ìdámẹ́yọ wọn ní pé ìfún ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ka náà kò ṣe dáadáa ọmọ yẹn ìlú wọn kò ṣe bí ìyẹn dáadáa kí ni wọn ẹ̀ wọ́n bá yẹn. ṣùgbọ́n nípa oye owó tó ń ṣe nípa yẹn ẹ̀ ẹ̀ ẹ̀ àwọn àwọn àti wọn kò lẹ́tọ̀ọ́ yẹn náà ní òfẹ́ ká kó kìdì ìgbò ọmọ yẹn káwọ àlàhálà yẹn làwọn àwọn àti wọn lẹ́tọ̀ọ́ wọn fún kọ̀míṣọ̀n ṣùgbọ́n kọ̀míṣọ̀n tẹ̀lé bẹ́ẹ̀ wò fún àwọn àwọn àwọn. ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan yẹn tí wọ́n bá ń kó lára níta ara ẹni kò sì lè tó máa ń tẹ̀lé lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n gbọ́dọ̀ bàbá wọ́n fẹ́ lò ìmọ̀ owó ẹ̀rọ sọ àdúgbò jẹ́ kẹ̀kẹ́ èyí tó wà lọ́dún ní ìlú britain àrùn ọ̀sán mùsùlùmí ni wọ́n fún mi àti ẹ̀bẹ̀ ó lọ́dún ní síbẹ̀ ìdí ìlú lẹ́kọ̀ọ́ yìí náà wọ̀ èyí tó kẹsàn-án náà wà á àdúgbò lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìdẹ́kọ̀ọ́ yẹn náà ó dà mọ̀ nítorí ọ̀pọ̀ ní ẹ̀sìn ọ̀rọ̀. Tẹ̀sírí wí jù bá ṣègára ní àyè ọ̀rọ̀ ọ̀sìn àdìbàbà. Kí wọ́n ní káwọn alátọ́nù máa ń ṣe alátọ́nù òkú ṣe kàdábà ní wọ́n ṣe kàdábà ní kàdábà kàdábà ní tí wọ́n gbé òkú tí wọ́n pè sí ẹlòmíì ọkọ lọ́wọ́ bàtà wà ní mo lẹ́yìn sáà ti lè mú yà lápò àgbáyé kí ni ìṣẹ̀lẹ̀ àti àṣọ kò ní ìtumọ̀ àmọ́ lójú ìgbà tí ìṣẹ̀lẹ̀ àti àṣọ yìí ó bẹ̀rẹ̀ àwọn afáàfin aláya ní àkáṣe kó bá ti yọ lẹ́nu ọmọ ènìyàn lápàlẹ́ àbúrò bàbá wa ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn ní ọ̀rọ̀ àwọn afá àwọn afá ní yẹ wọ́n tẹ́lẹ̀ tí wọ́n kọ́ ṣe wà sí ìyàtọ̀ tó ń bá ti kú o káfí sí ìṣòwò káfí ṣe o pẹ̀lú ẹni ṣé kò bá lẹ̀ wọ́n lẹ́ ẹ̀ wọ́n ti kó kọ́ lára sáàmù sọ fún ìṣòwò bá kú ẹ̀lọ́wọ̀ ẹ̀ kí n sì là á rà fún wọn tẹ̀wọ́ ọmọ ẹ̀rọ wọn ti àwọn àkókò yìí. Bákan náà, àtẹ̀lé òun náà ní bí àgbà àpọ̀ lára ọkùnrin, àgbà lára obìnrin, àwọn akpẹ́sí nìkan, ó fún wa tàtàlẹ́ àgbà àwọn akpẹ́sí àyè lára obìnrin, yẹ yóò tó bá ti dẹ́pẹ́ àpọ̀ ṣùgbọ́n lẹ́nu àwọn èèyàn lọ wọ́n kò ti spam wọn ní pampa àti wọ́n lọ spam wọ́n lọ lé dàpọ̀ wọn síbẹ̀ wọ́n wà gbé bẹ́ẹ̀ lẹ̀ tọ́ pòfẹ́sọ̀ nílé àtọ́ bàbá àgbẹ̀rẹ̀ àti ẹ̀rọ yóò wọ́n lọ. obìnrin kọ́ bàdé mi nìyí òun ò bẹ́ẹ̀ fún ẹni ẹ̀rọ wọ́n wà dàpọ̀ nílé ààrẹ. Ana ayi ni fina inda rẹ̀ lẹ́ba láàkìlá sí àkọlá àwọn àpáyé jìnnà sílẹ̀ máa kẹ́. Lẹ̀kẹ̀ mẹ́kẹ̀ ní ṣe ní mẹ́kù dọ́kítọ̀ lẹ́nu yóò máa àdáyé patient ẹ̀ pé alájà ẹ bá lè ṣe bí yóò dà àkọ́kọ́ yìí kò lè kò lè kò lè kò lè má lẹ́nu. Láti ìgbà máa bá ń ṣe máa tẹ́ ti fà ọkọ̀ yóò máa sanwó ẹ̀ tó bá ti sanwó ẹ̀ ní àná ìròyìn tí wọ́n nìyẹn ṣùgbọ́n kì í sàmìyà tàbí kalẹ̀ ọ̀ ẹni tó láti rí lọ rẹ̀. wọ́n lẹ́tọ̀ ìdè ìrìnàjò sórí ní mọ́lá obìnrin tí wọ́n rí pé nínú ìṣe òye kọ́mọdó ìgbà tí wọ́n wá mú àtọ̀ rẹ̀ tí wọ́n bá ká gbogbo ẹ̀ papọ̀ inú ìṣe ẹ̀mí kankan ti ṣẹlẹ̀ àwọn nǹkan bí àwọn complications kan lè wà ilé fún ìwẹ̀ ẹgbẹ́ ó hàn ju ọmọdé àti wọ́n wà á mú àwọn nǹkan tó lè dọ́gbọ́ nínú ìjẹ̀kù kápọ̀ inú ẹlòmíì wọn bá gbé abẹ́ ẹlòmíì ni wọn bá ṣùgbọ́n gbogbo èròjà ara ẹ̀ ẹni ẹ̀ka ìlú síbẹ̀ káàkó àgbọ̀ wọn. àwọn aláṣẹ dá àwọn àpá àlọ́ òlélẹ́ yìí lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀yọ́ bá pẹ́ ṣe tẹ̀lé lọ́sí. sọlọ́jọ́ bá ń tún mọ̀ ta ló lọ́mọ báyìí sẹ́ni tọ́mọ jẹ́ ẹ̀ lára ẹ̀ lọ́mọ yẹn abẹ́ni tó lè rúdà náà àfàlẹ́ tó lè rúdà lọ́kùn lọ ẹ̀ gbà wọn. ẹni tọ́mọ kò bí àkọlẹ̀ tọ́mọ jáde ń jẹ wọ̀láwà ọjà fún mímu tó ní fún màmá ẹni tọ́mọ jáde ọlọ́kùn bí à wọ̀láwà ọjà fún mímu tó ní nítorí àsopọ̀ èdè mo fẹ́ fi káàkiri rẹ̀ lẹ̀ òun náà ń pè é nínú àwọn kan tó jẹ́ àrọ́ rẹ̀ òun náà ọ̀pọ̀lọpọ̀ medical doctors wọ́n ti dára ọ̀pọ̀lọpọ̀ àwọn medical doctors mi wọ́n ti dára kan sanwó ẹ̀rí wọ́n pa á ṣùgbọ́n nínú ìlànà ẹ̀dùn àwọn ọ̀kadì wọn pa á ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ ìdájọ́ wọn pa á. كيف هذا التمويل من يسند الزكيه النبي صلى الله عليه وسلم انه حديث عمرو بن شعيب عن ابي الذي قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق ولم يعرف من الطب هو الرامي النبي صلى الله عليه وسلم انا بلغ بلكني tí ó bá pẹ̀lú ara rẹ̀ ní dókítọ̀ àpàpàǹdodo ó tàkọ́ bùkátà wàlẹ́ ìtàbí tọ̀bí ibẹ̀ ìyẹn tá a bá dẹ̀ wọlé ni oníkàlùkù ló níbi tó specialize ẹlòmíì ń bẹ kì í ti surgeon kéèyàn oní malaria oníbàkó tírìtì typhoid gbogbo náà ni wọ́n ń ṣiṣẹ́ abẹ báyìí ìtọ́ mà pé kì í ṣe plate o àìmọye ẹ̀mí ló sọ anábìíní gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ìwòsàn tó wá kojú bọbi tí èsì tó ìjẹ àbí kò tiẹ̀ mọ̀ ń pa nǹkan yẹn bóyá drop out ni wọ́n lé ní tí wọ́n ń parọ́ lóko wọn pé òun ti parí àbúrò ti specialize tí ò lè specialize ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fọwọ́ bọ̀ nínú tí bá pààyàn wọn yóò yóò sàn ọ̀ràn yóò ẹ̀mí ẹ̀mí wọ́n wá pín àwọn dókítà wọ́n pín wọn sí ọ̀nà márùn wọ́n ní alákọ̀ọ́kọ́ tọ̀bí ibùn àwẹ̀bùn ẹni tó jẹ́ pé dókítà ó sì nímọ̀ nípa tí ń ṣe dáadáa expert lórí bí ń ṣe consultant ó wá treat ẹnìkan pé sọ patient gbogbo bó ṣe yẹ kó ṣe náà ṣe ẹni yẹn lè gbádùn ó gbádùn wọn tẹsí ẹ alhamdulilayi lè gbádùn lẹ́yìn ọ̀rẹ́ yìí nǹkan kan bá kà ṣẹlẹ̀ sẹ́ni yẹn iṣẹ́ abẹ tó ṣe yẹn náà ló fa nǹkan yẹn bẹ̀tùpà tó parí iṣẹ́ yẹn ni ó kè ọlọ́dà fẹ́ wọ́n ní tí irú ẹni bẹ́ẹ̀ bá ti di nǹkan yẹn tó kú àbí tó bá ṣe wípé àìsàn kan padà sodo sí lára wọ́n ní wọ́n dọ́kítọ̀ yẹn eh, lamdulmani kò dára nọ́mbà wọn ó mọ̀ nípa ṣe yẹn kò dẹ̀ ṣe mistake ọlọ́run ló kádàrá pé ìjọ jẹ sábàbí pẹ̀lú ẹ̀ nínú àwọn márùn-ún tá a fọ́ àtọ́kọ rẹ̀ afọ́ ẹ̀dùn ọkọ ìmìlẹ̀ lọ sí à ẹ mọ̀ wípé ọkọ ìmìlẹ̀ sí à kí lè bá ìmìlẹ̀ ọkọ ní tẹ́bìlì mọ̀ wípé gbogbo àwọn tó bá sáà fà lé ní ọlọ́run ló wọlé rẹ̀. tí wọ́n fi jẹ́ káwá máa fà ṣe àwọn ọlọ́mọ nìkan kọ́ wá sọ àfà àjẹ́ wọ́n máa dá wákà ẹ̀ńtátẹ́nà ayé wá fún wa ní ọlọ́mọdé wa ní tàǹbọ̀lọ́ ọ̀yàwó ní tàǹbọ̀lọ́ wà ìdí nìyẹn tó yẹ kó wá ní púpọ̀ tó lọ mọ oṣù mọ bẹ́ẹ̀ lọ́kọ́ mọ rẹ tó bá kí ó bá ṣe bí oṣù mọ ṣe náà yẹn èrí ìdílé ní ìpọ̀sọ̀ ní bẹ́ẹ̀ tó mọ oṣù báyìí abẹ́ntẹ́ nǹkan wí èèyàn mọ́nu ọkọ rẹ̀ abẹ́ni tó ń kápá nǹpapò aláboyún kámálápò àfẹ́ ìlú ẹgbẹ́ bàtà nǹpapò yẹn ṣe wọ́n bá ṣe àwọn àfáàyè alìhùlámà ọlọ́run bá kó tó aṣọ dáadáa fún àfáà wa Dr. Sharaf Gbadebo rahimahullah àti sọ̀kùnrin àwọn àwọn wọ́n ní ẹ̀mọ́ pẹ̀lú àwọn àwọn olùmẹ̀ẹ̀sì àwọn olùmẹ̀ẹ̀sì wọ́n á máa kún wọn ní àwọn olùmẹ̀ẹ̀sì ẹ̀ lè ṣe yàtọ̀ láàrin àwọn babaláwo ẹgbẹ̀rún àwọn àfáà àfáà mi náà kọ́ yìí lè jẹ́ òṣèlú ọ̀rọ̀ ẹwu nǹkan tó dúbọ̀ ọmọ kẹsẹ̀ tó náà fún kẹmí ọ̀rọ̀ ọ̀la wọ́n ní àkọ́kọ́ nìyẹn irú dókítà yẹn kò fífi kò lẹ́sẹ̀ ní sẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì òun náà ní mùtọ́bìbò jàre aláìmọ̀kan gbà nǹkan gbé ẹ̀ dọ́kítọ̀ ọkàn lọ sí bí wọ́n á dọ́kítọ̀ kan wẹ́rẹ́ lọ́kọ̀ bóyá máa ń nulẹ̀ ní uch o ti wá pẹ́ níbẹ̀ wọn náà bá lọ fílẹ̀jì wọn bá lọ sí tó lẹ̀ àṣírí òsè tẹ̀tù abẹ́ tó ṣe wípé ìdó dásì yẹn kì í ilé ọ̀sán ṣaláṣíṣẹ́ tó náà dẹ̀ mọ̀ ṣùgbọ́n ó gbà bí ọ̀bà sí kìnnìkan alẹ́ fi kìnnìkan ṣe náà mọ̀tọ́ bí mujahid ní kéèjì tó kò yíwá yìí bó ni wá ń ṣe é lọ ọba ṣe ní tèkì ó ṣàṣìṣe wọn ní wo ẹni bẹ́ẹ̀ yóò san owó ẹni ẹni o bẹ́ẹ̀ni ẹ bá kú náà san owó ẹni ẹ ìwọ student tó ń fi èèyàn kọ́ṣẹ́ àìmọye yìí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ student ọ̀tọ̀ gbàgbé ibi tó o ti bára rẹ ìwọ náà nìkan lọ́dà bẹ́ẹ̀ nípa ọyàn ju nọ́ọ̀sìsì làwọn tó kù ọba rọlù ọba ní ah mo ṣe mistake ẹgbẹ́ ìwòwe mi náà kí ni wọ́n ń gé ọ̀dọ̀ ní dání ẹgbẹ́ ọ̀dọ̀ ní tó gé o ò ní sọ pé o ṣe mistake bẹ́ẹ̀ ni àwọn àṣùbọ̀ lọ́wọ́ bá mọ̀ o lè mú jẹ ìdí yẹn tẹ gbúdọ̀ mọ halal wal haram bákan náà ìgbà yẹn lè dàbí ìgbà yẹn kó kí wọ́n yá gé kó o ti gé dàbí bákan náà ẹlẹ́ẹ̀kẹta tọ̀bíbù àìdíkùn is a medical doctor expert ni consultant rẹ̀ ó sì ṣe iṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe é ṣùgbọ́n kò sẹ́ni tí ò lè ṣàṣe bó bá ṣe mistake ó nímọ̀ lọ́dọ̀ ọba ṣàkóso wọ́n ní wo ẹni bẹ́ẹ̀ wọ́n lábòjú ẹni bẹ́ẹ̀ tó ń bá ọmọkùnrin tó ń bá dábẹ́ circumcision uncircumcised àti ọmọ isaac ní yíyọ náà ni máa ṣe ṣùgbọ́n bá ṣe sí ọba rẹ orí sakari ọba rẹ bọ́lẹ̀. dókítà bó ló ti jẹ́ kò sí èyí ò náà ṣẹ́rí dáńtọ̀ yìí ẹnì kan ti bẹ́ẹ̀ nìkan dá àbí ọmọ ọkùnrin bí àwọn àgbà ẹ̀ nígbà tá a tán sakari wá wọ́ àgbà rẹ̀ náà.

ṣùgbọ́n mo ṣẹlẹ̀ irú ẹ tó jẹ́ yẹn tó ń fẹ́kù náà lábẹ́ mi lò ọ̀rọ̀ tó dá yẹn ọkọ ló máa sá àpìlà ló sá yóò fẹ́ kí ọmọ rẹ ti fẹ́ kí ọkọ̀ inú rẹ lò bọ́ bá dára kó fámìlì rẹ fẹ́ ẹnu yẹn kó fámìlì yẹn àpìlà àwọn náà sanwó yẹn gbogbo yẹn kàwé tó fẹ́ kí ní ọkọ̀ ló máa sẹ́ni fún ẹ sanwó náà ọ̀rọ̀ tó dá ẹ̀dù tí islam ṣe fún ni wípé expert ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹni tó ọrẹ́ nìkan yìí òun náà fẹ́ kẹ́kọ̀ọ́ náà tí àwọn yorùbá wá rí àwọn àfà modern scholars wọ́n ní hospital máa sanwó báyìí ṣùgbọ́n sáré àwọn àfà àgbẹ̀gbẹ̀ ní ẹgbẹ́ ìtòlú máa ni wọ́n ti mú owó yẹn wọ́n sàn ẹgbẹ́ expert ó ṣe ìṣe ẹlẹ́ẹ̀kẹrin àtọ̀bíbò ṣáàbù olùmọ̀ọ́yẹ a medical doctor tó nímọ̀ tó sì tó sì tó sì tọ̀rọ̀ yé dáadáa ṣùgbọ́n ìjìnlẹ̀ ìmọ̀kan bẹ tó ṣẹ̀ṣẹ̀ ká torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣáájú ò sọ ó ṣe ṣe àì orí ẹni tó lè kọ́kọ́ fẹ́ wá lò gan tẹ̀yìn pé máa ń jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ó ṣe lọ bá rìṣáàtì ó ṣe ṣẹ̀ dé ìwọ lọ wá boríko lọ gbà sí ìkìlá ṣùgbọ́n náà ọwọ́ afẹ́ lò lórí rẹ̀ kọ́kà ṣe ọba já sí ìdí tẹ́ẹ̀sì mọ̀ pé fit ní research methodology or research field In tó ṣẹlẹ̀ yẹn náà kì í ṣe ìbú nínú àwọn nǹkan tá a tún káàsì pé òkè kò sí ìbú ṣe náà ní àwọn nǹkan tó tún research wọ́n káàsì ẹ̀ pé pàtó ẹ̀mí ṣùgbọ́n nínú ṣẹ̀rẹ́ Islam irú ẹni tí ó forí kò yẹ wọ́n rí dókítà yẹ ọ̀daràn. yóò sanwó ẹ̀ ṣùgbọ́n àwọn afáàyà kan lérè àwọn afáàyà kan yóò sanwó àwọn afáàyà kan ní sanwó torí pé ìdá wà ní ẹ yìí lọ náà fi ń àwọn àbá ládùúgbò àwọn nǹkan tá a fà fẹ́ ṣe tó kúnlẹ̀ ẹ̀yin kan lẹ́yìn tí ẹ máa bá wà fún ìjà pé ẹ̀yin àfa ẹ̀yin jàǹbá wà tí ìdí wa yìí a ní ìjà àwọn kẹtẹ fẹ́fẹ́ sí fún wa tí ó di ọlọ́mọ nìkan lágbẹ́ ọmọ lòyún àbí ẹ máa máa sòsì káàkiri máa ṣe ẹ̀ka dé mẹ́sìrì àìmọye nǹkan tẹ́ ní ìdílé tó jùlọ dẹ́kun tó ó yẹ káwà pọ̀ lọ ṣiṣẹ́ yẹn kán wá ṣiṣẹ́ yẹn fún yín pẹ́tọ̀ ìdí islamic perspective lórí ẹ̀ òun náà lẹ́nu tó ṣe pé dókítà ni ọ̀kájú òṣùwọ̀n ó wá ṣe iṣẹ́ fẹ́ nìkan ìgbà tó tọ́jú ẹni yẹn ó wá ṣe mistake ó ṣàṣìṣe ṣùgbọ́n ìgbà tí ó fẹ́ ṣiṣẹ́ yẹn ó gbà yọ̀ǹda lọ́wọ́ ẹni ọ̀gbìn abẹ́ ṣe fún mi o nàìjíríà bí làwa ti rí káwọn doctors kan wà friendly ńlá wọn dókítà ó fẹ́ sọ pẹ́sàn kan sí yóò fi gbogbo bọ́n ṣe ṣe kíni ìyá ọ̀ ìdábẹ́ṣe fún mi yóò ṣe tiẹ̀ báyìí ó mọ̀ ọ́ ìdábẹ́ṣe fún àyùn sí ìdábẹ́ṣe fún báyìí ṣe fún báyìí ṣe fún bàtọ́ ń ṣe tán fẹ́ nìyẹn ó rí àyùn sí inú rẹ̀ bí dùn ọ̀kan ló balẹ̀ pé ṣe ká ṣe ó sà àbíkí wà nínú amúlò rẹ̀ fún sáyẹ́nsì àwọn afáwà lórí ìyẹ ẹni tí wọ́n sáìn báyìí tẹ́lẹ̀ yẹn fọwọ́ sí tẹ́lẹ̀ yẹn wá ṣe lágbọ̀mọ́ náà alẹ́ oníṣẹ́ tọ́mọ́ torí pé wọ́n náà fúnra ara rẹ̀ wọ́n náà gbà kájú oṣù láti lè ṣe nǹkan yẹn ẹ́ torí pé mọ́sìn ni ó fẹ́ ṣe dáadáa fún wọn ọ̀dọ̀ àpọ̀ kájú oṣù nídàkejì ẹni yìí ọmọ pé kì í ṣe dókítà gidi tó yanjú ó mọ̀ pé kì í ṣe fíìdì ẹ̀ nìkan yẹn torí kọ́ ọmọ bá náwó pọ̀ ọba ní kò ṣe ìgbà tó wá ṣe nǹkan yẹn ọba rẹ̀ tí yẹ kó rí lára rẹ̀ ọba pariwo síta nínú ìṣẹ̀rí àgbà ọ̀pọ̀ ẹ̀yìn ìṣòwò wọn ní sóò owó òun gbé ìṣẹ̀rí àlọ́gbọ̀ lórí kó tí ó ṣe sanwó yá tó láti lè mọ̀ wípé ẹ̀ wá ní òwú òtẹ́rù èyí tó mẹ́rin fọnà ló mú ìmọ̀ Islam ó kọjá kankama ẹ̀kọ́ kaná fún wa kódà ó kù káàtà kárẹ̀sì tábàlẹ́nì kan dájú ní ilẹ̀ ẹ̀sìn tó ń ṣe rìṣáàṣì ní ilẹ̀ ẹ̀sìn tí ò ṣe ká ní ilé tó tó tó kó sí yẹn a gbúdọ̀ máa bẹ lọ ká máa fún wọn lọ́wọ́ ni ṣùgbọ́n táwọn èèyàn máa sọ ẹ̀jẹ̀ wà nǹkan bí ìdẹ́gbẹ̀ẹ́ ìdílé ìdílé ìdílé ìdílé ìdí nìyẹn tí ìmọ̀ ẹ̀sìn yẹn fi tó iná rẹ̀ ń tó lọ sẹ́yìn ẹ wá wá sí ìta àkàlẹ̀ mi èmi èdè mẹ́rin lọ mi ò tiẹ̀ ti gbàgbẹ́ kọjá yìí ṣùgbọ́n a lè sọ àwọn kankan fún yín ní fíìmù yìí tí ó fi pé ayé ó dá mẹ́rin àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn wọn fà sáré náà ti ṣe wọn bá sọ fún sára gbogbo àwọn afọ wọn ju sunna tí ابتداء هذا دعوة فوق اسم فوق عليه تقدر بقى ما تادي لوري دعوة فلسية على مجتمع راشد هذا ابتداء من شيخ سليمان محمد الأول عم جاية حفظه الله ورعاه وشيخ سليمان خمسة حفظه الله ورعاه وأمثاله كثيرون àtàwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀tí ọlọ́run tí wọ́n ní olùdó súnà ní south west ní àdílé gbogbo ààyè tó kù ẹlọ́run ọmọ sùnmọ́nà wọ̀ sáárà kí ọmọ ṣe màdà àti oṣù kọ́kọ́ sọ́lọ́ mọ́ ala nabi muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanahu wa alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh

kíkọ́ jíjà àlàyé ìbálẹ̀ rẹ̀ kíkọ́ ìsìlámù náà àkóso àlàyé àlàyé àlàyé ṣe hàn. ẹlẹ́ẹ̀kejì ìlà ìlú ìlà ìlú kì í ṣe hàn ṣèṣe ṣùgbọ́n tàwa kó hàn ìyẹn sọ pé àti wájú jẹ ìgbéraga máa ló wà lẹ́nu. ó bẹ náà wọ àbúsálà tí wọ́n sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n sísọ̀rọ̀ yẹn nígbà mi àwa wọ̀ṣẹ̀ nígbà fi òfin orí ọjọ́ kò gbà láti lọ lẹ́yìn ṣùgbọ́n ẹ̀rọ ẹnikẹ́ni kò gbà láti lọ wípé ẹni tó ń jẹ lórí ní ẹni tí kò ṣiṣẹ́ lọ àkóso ìdá kò ṣe àwọn ọmọ balẹ̀. Ajé ní kámákámá tó yá. Aláwọ̀ tí ìyàwó yìí máa ń lè rí bá a ń lò ẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ta. Aláwọ̀ ni tí àwọn ọmọ ìjọba ìjọba tó bẹ̀rẹ̀ tó di ẹgbẹ̀rẹ̀ sí àkóso táyọ̀ àti gbogbo bí àbíkọ̀ tó bá ti tẹ̀lé bẹ́ẹ̀ o èdè àkóso ara àti ìdúró yẹn wọ́n lè tẹ̀lé jọ bẹ́ẹ̀ wọ́n lè tẹ̀lé jọ bí o bọ ìyàwó ìyá ìyàwó ìyàwó ọlọ́run wọn ní sọ̀rọ̀ nípa ìdílé ìṣúná àgbẹ̀. 有同一些地方，人不在比较不在不在，不在比如那个，人比较那个不好，不好说你你这些什么，就我们这方面不好，你不要放弃，你不能就别管，我永远关心你我，啊。 Ẹ̀sìn lọ síbi pẹ̀lú. Àpò níwájú ní obìnrin ẹ̀dọ́ wa tí obìnrin kìí. Ọ̀kẹ́ òkè. Wọ́n lè ní ẹwà ìṣòro ẹ̀wà. Torípé ẹ ti ṣe mọ̀kọ́dún náà lórí kan. Tó ti irú obìnrin yẹn ṣẹ́rí ẹ̀kọ́ ẹ̀sìn wa. wọ́n sì kó sàrà ìfáàjì níbi tí nǹkan dé ilé mi obìnrin mi ó ṣe àìsí lọ́wọ́ yóò tún máa sọ fún kí n nínú tiẹ̀ nínú kí n dáadáa ti àìsàn nígbà ti ṣe ayọ̀ òní ìdìbò máa ń jẹ́ lórí ilẹ̀ ṣùgbọ́n tó délẹ̀ yìí kò jẹ́ o ti ìjọba mi ò dà wọ́n o ti twelve condition ló fà kan yẹn ó ní pé ìyàní ló fà kan ó dẹ̀sán lẹ́sẹ̀ pẹ̀lú pé ó yẹ pé nǹkan yìí lẹ́sẹ̀ tó wù ló fà ọba nà mọ tó a sọ. Nà. Mo ní ìtọ́jú ọ̀pọ̀. Ok. Ẹni tó ń bọ̀. Ọ̀hún. Ṣé o ṣe é?

还有历史、历史、公司、企业、然后第二一、一三、工厂、一五、一一六忙完了之我们自己进第二领域，我们那边就拉货，就在工业区、五七，我们就在啊，拉高浓度，再加空军七，库存拉高，下个月一十多万平米。 kámẹ́rà ẹni ẹni tí ṣiṣẹ́ téèyàn ń yá látọ̀pọ̀ ni wọ́n fẹ́ fi ẹ̀sìn fáìlì ìṣèlú ẹ̀kú náà fẹ́ látọ̀pọ̀ sí ẹ̀rọ ìṣẹ́ àbúrò kéèyàn ẹgbẹ́ ló ń yẹ lọ́dọ̀ kéèyàn kọ́ látọ̀pọ̀ náà kéèyàn má látọ̀pọ̀ because tí wàhálà bá ti ẹni tó ní látọ̀pọ̀ lẹ́gàgà tí ẹni tó kàkí láyé wọ́n lè kíláàkì gbogbo kìnìún wọ́n mọ̀ wọ́n mọ̀ àwọn èèyàn burúkú àti lílo fóònù jẹ̀bi fóònù jẹ̀bi lò tó bá dé ìwọ̀n wà ó lè ṣe àwọn ọ̀rọ̀ àti tó yìnbọn àti bí wà ló fóònù jẹ̀ gbà ó lè tẹ̀lé ìtàn yẹn fifty fifty ni ó lè rí ọ̀gá gbé òun ẹ̀sẹ̀ ẹ̀yìn lọ. ìgbà pé nǹkan mẹ́ta ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n tó yẹ yìí lálẹ́ kéèyàn lọ. ẹlẹ́lẹ́kẹ̀jì kò lẹ́tọ̀ ṣùgbọ́n wọn kápá tí ó yẹ kó wáyé àwọn tí wọ́n jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ gan wọ́n kàn sọ́jà àpá nípa bí mo ṣe ṣáàlì àbọ̀dé àwọn afọwọ́sọ ẹ̀ pẹ̀lú ẹ̀lú ẹ̀ pẹ̀lú ṣe ìdílé ẹ̀dẹ́ ìyàwó tó àwọn ọmọ lẹ̀ àwọn ìyá lọ́wọ́ àpọ̀ sítorí pé àwọn ọmọ máa sọ ó kà mọ́ padà wọ́n ti ẹ̀kọ́ ìdíra rẹ̀ lẹ́sọ̀rọ̀ ìṣúná. bẹ́ẹ̀ ni àwọn tó ń lọ síbi iṣẹ́ tí wọ́n wà bíṣẹ́ díẹ̀ tó ti kúrò tó lọ ṣe nǹkan mi. láà àdìsílẹ́mù náà aṣọ òkè àtẹ̀síkì náà ó sọ pé owó ṣẹlẹ̀ àgọ́ mẹ́jọ kúrò bẹ̀rẹ̀ àgọ́ mẹ́ta ọwọ́ kúrò bẹ̀rẹ̀ àgọ́ méjì ó dẹ̀ ń gbowó déètì gbèsè mi. àwọn ọmọ nàìjíríà náà ó lè ń ṣiṣẹ́ tó lówó sẹ́wọ̀n látàgọ́ mẹ́jọ di owó tẹ̀ ń polówó oṣù kò sí olùkọ́léláyé ìṣẹ̀lẹ̀ ìṣọ̀wà ọ̀rọ̀ kó mo bá ń jà wíìdì mẹ́ta ó gbà díẹ̀ olùkọ́ ọmọ ní yunifásitì àbí tí ó bá wọlé sani yẹn ní o sábà òbí lọ́kọ́ wáṣẹ́ mi lọ́kọ́ dẹ̀ méjì olè mẹ́jálé yóò tún lọ wáṣẹ́ mi jẹ kó lè fi fúnra wọn kó lè fi gbẹ̀dẹ̀ láyé tó ìdí yẹn tó fẹ́ fi àwọn kan yẹ wọ́n mọ́ ara wọn orílẹ̀-èdè wa sáwọn sí i táwọn yìí kọ́ ẹ wá lọ gbé kíní kan tìmù kalẹ̀ káma yáwó ẹ ti tẹ̀ tẹ̀lé fún yàrá owó tó tó yàrá tó tó kọ́lé tó tó kọ́ wọn tó tó ẹni pé kọ́ni tó ìlú ẹ̀ jẹ́ tó àwọn dáná fọ́ọ̀sì wọn kàn yẹn mùsùlùmí mà yẹ tẹ̀lé lá tẹ̀lé lá wọn náà wọn yẹn sọ ṣùgbọ́n pé yàrá ìṣiṣẹ́ ìjọba yóò gbé ìwọ̀n ìṣiṣẹ́ mi àjọba bẹ́ẹ̀ tẹ̀lé ní Nàìjíríà lọ tó o bá ń ṣiṣẹ́ ìjọba ní olú ọmọ yìí gbogbo sálárì ẹ̀ lò ní tó bá kọ́ lọ́wọ́ ẹni náwó kò alọ́sẹ̀ kan yọ̀nà wẹ̀ lálẹ́ sípò ẹ̀ ti gba sálárì rẹ̀ tó bá ti ní alọ́sẹ̀ kan báyìí yóò tún máa yáwó ni yóò tún máa yáwó ni ṣùgbọ́n lọ́wọ́ ọ̀lọ́pàá àwọn orílẹ̀-èdè tó dáa kò sí own savings ó wà ó kọ̀kọ́ dá sálárì rẹ̀ sí méjì ó save o fifty percent fifty percent ló ń ná ó tó ń ná tán tó so kò parí sẹ́ni ò ní fojú sí dáadáa wọ́n á fún yín ní tẹ̀mọ́ ìwọ́n yáwó lónìí ẹtú lọ dá cooperative náà lẹ àwọn tó tún jẹ executive náà fún gbáyìn kan ọlọ́run kò ṣàfihàn wa orílẹ̀-èdè wa ló kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ problem ṣùgbọ́n o ẹgbẹ́ bíi mùsùlùmí ẹ̀kẹ́ la ẹ̀ fún ọmọ sùn kéèyàn tó wà àgbáríkà kéèyàn ó lè tún wọn kàmí tí yẹn lè má ṣe wájú ta yẹn yẹn lè gbé ẹ̀fọ́ yẹn lè gbé láì yẹn lè gbé tòmátò síbẹ̀ ìwọ̀n ti kúrò

dáko ní tútù kéékèèké o lè ṣe fún ilé báwọn ìyàwó rẹ kan ló kàrà mọ ìṣẹ̀fọ́ ìṣòwò àmọ́ ṣe ẹgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ẹkú ẹ̀fọ́ wa ibẹ̀ fresh food ní ẹlẹ́tùn máa jẹ yàtọ̀ sí ẹ̀fọ́ dágbẹ́gbẹ́ èkó jàmá láti sẹ́yìn náà ti kó lọ kátó gbèdé kù wọ́n ti jàmálẹ̀ jàmálẹ̀ jàmálẹ̀ jàmálẹ̀ wọ́n ti wá wọ́n mi sí lórí fresh ẹ̀jẹ̀ èkó náà ti gbèrè so gbogbo àǹfààní kẹ láàrin ìlú ẹ̀kọ́ ìlú òye nìkan ṣùgbọ́n jẹ́ ká ní ìfẹ́ lé wa ká kódà bí òsì nílẹ̀ ní òdà ká da ilẹ̀ mi síbẹ̀ ká da bí síbẹ̀ wọ́n ṣe ọdún ẹ̀fọ́ yóò ti ìdílé wa so government ìjọba yín plan tẹ ló lọ and deliberate action torí pé tẹ bá lówó lọ́wọ́ àní rí yílò nípa politics with the election àní yílò. jàmọ́ ẹni tó ní hundred thousand nulẹ̀ sóun lẹ́nu kọ́ sọ fún òkùnrin five thousand wájú òkú olè ó lè dìbò fún yóò rìn bí o ṣe yẹn pẹrẹ ṣùgbọ́n ẹni tí kò ní one thousand naira ní wọn fún ní five thousand naira ẹni yóò yè láàmú sí o ṣùgbọ́n wá dìbò yóò dà kódà bẹ́ẹ̀ tún lè dìbò fún yà àtọ́ mẹ́rin lórí five thousand naira yóò dìbò so poverty yẹn ó gbé wọn láti máa express wa nítorí ṣẹlẹ̀ yẹn deliberately gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n á yé ṣe yìí wọ́n stop ẹ̀ wọ́n fẹ́ kó lè ṣe ẹ̀ẹ́dùn gbogbo tí wọ́n kó ẹ̀sùn gbogbo ẹ̀ tó bá ti ní pé orúkọ ṣe pdf ẹ̀ tó bá ti ní ọkàn owó náà máa jẹ owó lọ́gbọ́ yẹ bíbá àjẹbẹ́ ṣe ní bẹ́ẹ̀ ní àwòkù wo wọn bá wọlé ìkọlù tí ẹ bá ti lówó lọ́wọ́ ṣùtọ́ òkìtà fẹ́ lò nígbà election ló ṣẹlẹ̀ ní ẹni pépè ni wọ́n fi ń bẹ́ káwọn èèyàn tó sí lórí ẹ̀ bọ́ọ̀ bá dẹ̀ ń bá olówó ṣiṣẹ́ olówó ni mo mọ̀ tí máa ń jẹ òṣìṣẹ́ lówó yìí oníṣẹ́ ọwọ́ tó bá jẹ́ bíríkìlẹ́à àbọ̀jẹ́ nìkan tí ń bá san kó wájú lẹ̀ ẹ̀ tún gbọ́ polówó lè jẹ́ owó oṣù mẹ́fà tẹ bá bí wọ́n lè rí bàbá kan lówó ni ó wá ń jẹ àwọn òṣìṣẹ́ lọ wọ́n á bèèrè náà alájí ẹ̀ sẹ́fà tó tó bá fún ọ lówó wọn báyìí wọn ni wá mà wọn ni wọn ni wá mà ó ní wọn á máa ti wó wọn ó sì fi mo tún tí mo fẹ́ ṣe ẹ bá mi lọ síbẹ̀ ẹ jẹ́ gbogbo nígbà bẹ́ẹ̀ lọ́jọ́ àgùn nínú yẹn ẹ bá ń fúnka wọ́n ti mọ̀ pé àwọn olówó lọ́wọ́ ẹ̀ wọ́n tún lọ sí èlò kẹ́ ẹ owó títẹ́lẹ̀ yẹn bí i tìlẹ̀ fún afúnilówó ilé ìtẹ́lẹ̀ yìí yóò tá a mọ̀ ẹ́ pé jẹ wọ́n lówó kí wọ́n lọ. ẹ̀kẹ́lẹ̀ àwọn olówó tiwa ní òfin pé dírẹ́fù òkúdọ̀ mọ dírẹ́sì dáadáa pé táwa ní ọ̀la ká ní ìdíwọ́lá nígbà tó múra báyìí dákun lọ wọ níkà ká lè mọ dáadé dírẹ́fà dálé rẹ̀ ṣùgbọ́n lè dé wá ṣe ń sòkòtò kálukú bẹ̀ lọ pé àjẹ́ mẹ́díkù dọ́kítọ̀ kò sọ́kòtò ló lọ ṣùgbọ́n àbá rí bíi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rọ lọ́wọ́ báyọ̀ torí pé ìjọba ọ̀gbà private tó ti bẹ́ẹ̀ ti jẹ́ kò lè sanwó ẹ̀ ọ wà máa ṣe bí ìlànà bíbí kan bẹ̀ wọ́n bá dẹ́ ń ta wọn wọ́n lọ lẹ́bí ẹbí ti lè dọ́kítọ̀ ṣẹ́gbà sẹ́wọ̀n àní <laughs> ìyẹn ní àná káàdì owó yín àmà owó ẹ̀jẹ̀ bá yín yọ̀rọ̀ sí náà máa ń bá owó náà lọ́tọ̀ ìbá láti ẹ̀dùn kan náà máa ma wá ẹ̀yìn láti fọ́ọ̀tò ìjọba ti wá sẹ́gbọ̀n ẹ̀ka lọ́sọ̀ sókè àwọn àgbà two thousand seven thousand àwọn àgbà káàkiri. هذه الأول لا غنى لله àti pé ìyókò rò ń kọ́ lọ́wọ́ àwọn ọ̀la ẹ̀dí káwọn ọmọ mi dá sí wa ló bá wọn káwọn ọmọ mi dá níbi ìrìn àgbẹ̀yọ̀ kan àti méjì نعم اوكي اوكي وعليكم السلام ورحمه الله It is because we are talking of this place. Ẹni pé kò ní ìwé kó lóko ọjọ́ kan lára. Wọ́n bẹ̀ jẹ́ ẹ̀fà. You are talking of you are talking locally. And Islam ìdájọ́ Islam ìdílé ẹ̀jẹ̀ ìdájọ́ eh, locally universal. Ọ̀nà àbí sọ̀rọ̀. So tí a bá dé sí ìlú mi ló pọ̀ lọ́kọ̀. Sáàtọ̀ kó torí pé eh, wọ́n ti sọ pé ọkùnrin náà yìí. So bó ṣe yẹ kó ìdá sọ ẹ̀. Ṣùgbọ́n ìrètí tó ń ṣẹ̀yìn tó dà ẹgbẹ́ bìnrin ibù ló dédé máa báwọn obìnrin wa sọ̀rọ̀ ẹ rí obìnrin ní ìtòlẹ́ mẹ́tì dọ̀tọ̀ ni yóò tún máa sátẹ́yìn bóyá ìfúrọ́dún complex àbóríkòǹgò kájú òṣùwọ̀n èèyàn ṣe pé rẹ̀ ní ìkàkẹ́yìn bá kájú òṣùwọ̀n káyẹ̀ àti pàtí ṣe èèyàn ni wọ́n máa ìyó ọ̀dà ẹgbẹ́ bí àwa tó ní òògùn gbà wọ́n bẹ́ẹ̀ nìkan bá kú ìwọ ni wọ́n pè é kọ́ wá wẹ̀ tó bá ti lè mú ọ sọ pàpà ni ọ́ tó lè àrọ pẹ́wò fún ọ̀pọ̀ gbàgbé ìrìnlẹ́gbẹ̀ ọ̀bẹ̀ òkú kí ni ọ̀wẹ̀ ọmọ olókùn bọ́ sá àbá ẹ̀wọ̀lẹ̀ ìrìnlẹ́gbẹ̀ wọn ní òbí máa ń fi ọ̀dà ọ̀dà ọ̀dà nígbà wọn bá gbé ẹbí méjì mẹ́ta àlọ́ tó ẹ̀yin obìnrin wa ẹjọ́ ń dùn sọ̀rọ̀ ànẹ́sọ̀lá àlọ́sọ̀lá ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹrú sí kan tó bá fẹ́ ṣe ìtàkùn ìdá àmì káma fọ yín bụ gbé a female gynecologist kan wà kódà àwọn ọkùnrin gan fún kẹsàn-án dẹ. ìyàwó Aisha radiyallahu anha wọ́n ṣàfihàn ìjọba mọ́ nọ́ọ̀sì wọ́n ṣàfihàn ya wa Aisha. sọlá tara àgbélé bó ṣe fi nǹkan orí nìyẹn àwọn obìnrin wa láti kẹ́kọ̀ọ́ nípa ètò àwọn ọkùnrin lárùn wọn lọ́wọ́ orúkọ tí ń bá àwọn lẹ́rù gbé à ẹ ẹ ní àdóso mẹ́sì àdó lọ́kọ alẹ́kìkì àádọ́dọ̀ fi jì láti pé ó sì mẹ́sì ọ̀rẹ́ wa kan bẹ̀ ìyàwó yìí ó bí ẹ̀sìn máa tó bí ọmọ bíi mẹ́rin ọmọ ẹ̀jọ nígbà ọ̀ọ́lọ̀ sí mẹ́sì yíwá ìlú ní síta yẹn tó parí ó sì àdúgbà ọ̀pọ̀ ní ìbàdàn náà kàkà sí ló tó ti di wá parí sẹ́wọ̀n kọ́ yẹ ká kàn sára fọ́kọ̀ yẹn ká kàn sára fọ́kọ̀ yẹn kì í ṣe pé káàkiri máa sọ ní àwọn obìnrin wọn ò fọwọ́ kọ́ kí ni contribution tiwa kí ni contribution tiwa lórí àwọn ìyàwó wa tó ti ọ̀rẹ́ lójoojú sọ wípé kẹ́ẹ̀kẹ́ tó ti ń yàwó lé oko yìí èmi fẹ́ pé àwọn òdòdó ṣe mẹ́sì ó ṣe nọ́ọ̀fì yìí ló ṣe ṣe ṣe nọ́ọ̀fì wọn lọ ṣe mẹ́sì orí bí ọ̀rọ̀ ṣebí àwọn kìlà ni ilé náà kí ni ìrí ọ kò sí ìyàwó kẹta ni ọ sí ibi ọba bẹ́ẹ̀ lọ máa lọ àwọn àmọ́ sábà máa di ọlẹ́tọ̀ máa lọ ẹ̀jẹ̀ lọ sí kòsí jẹ ìlú lọ pẹ̀lú òkú ọlọ abájú bẹ́ẹ̀ kí wọn gbẹ̀gà àìsàn wà láti máa lọ òtún mi lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ń tó ẹlẹ́kẹ̀ẹ́ kájà rẹ̀ tó kí ọkùnrin náà láti lè fún wọn lọ́wọ́ tó di ọ̀la yìí tó ọjọ́ ká ṣe lórí yìí tí àkọsáǹtì bá wà wà láyé pé ọkùnrin wọn wà fẹ́ǹtì sí wa ọmọ ẹ̀rọ adọ́jọ́ mùsùlùmí tó jọkùnrin ó mọ àwọn ẹ̀kọ́ Islam ju kèfèrí tó wà fẹ́ǹtì lọ. mùsùlùmí bọ̀dà lélẹ̀ òun náà lórí àfẹ́ǹtì tó ọjọ́kùnrin má lóyún má nìyí òun bẹ́ẹ̀ kà wọ́n àfẹ́ǹtì sí ọ ju kíkèfèrí wọ́n àfẹ́ǹtì sí ọ tí ọlọmọ rẹ yìí káàkiri a ah, àwọn ẹlẹ́yà yẹn wọ́n báyìí tẹ́mọ̀ sọ́kùsọ káàkiri ṣùgbọ́n mọ̀ ẹ̀rọ mùsùlùmí yóò máa sọ àwọn ìwọ ẹ̀rọ ọlọ́mọ ọ̀bọ náà tó tó wáyé pé làbí ló gbé o kò sí nǹkan tó burú bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ ẹ̀jẹ̀ ká máa ṣiṣẹ́ lórí kíkó padà sí òṣìṣẹ́ kó ní lọ́mọ ọ̀la ìjọba àwọn akọ́mọlẹ̀ ṣàwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa sọ fún ẹ pé ọ̀dọ́ ẹ̀gbìn kíkẹ́ rí expert ẹ lọ rí ẹni lẹ́kọ̀ọ́ sọ́tàn nípa nǹkan yìí ìjọ yẹ kó máa sọ yìí ṣètẹ̀ lọ ìgbẹ́ nọ́mbìlì nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò lóore bẹ́ẹ̀ bí òṣèlú rẹ̀ ṣùgbọ́n tó bá dàbẹ́ pé kìíní yóò ṣe o ẹ lọ rí ìdàgbé lẹ́kọ̀ọ́ sọ́tàn nípa ẹ̀jẹ̀ ṣùgbọ́n ṣe yẹ kó máa sọ yẹn ṣùgbọ́n kò sọ̀rọ̀ ó gbà yẹn nímọ̀ràn ẹni wá lọ sí nǹkan yẹn yóò tọ́ ọmọ bíbí òun ṣe

tí wọ́n yára tó bá ti dẹ́ bíi èsì lọ́kùn lè jíṣẹ́ ẹ ìka ẹ wo ọdún tó fi sáré sáré sáré kó lè di dáàbò kó ṣe gbá kó ṣàwo ọlọ́mọ ó ó tún padà padà rẹ̀ jẹ́ gbogbo bí ń lò yẹ ọdún náà lọ nìyẹn ó wá gba ó di àjọ ó ti lọ bí ká tutù ti rà rà fẹ́ sọ̀rọ̀ ó ní kí lè wí èyí ẹ̀ kí ló wá bẹ́ẹ̀ láti ọdún sẹ́ni ọdún òṣìṣẹ́ tí ò ní yí ẹ̀jẹ̀ yóò fi àpò èyí tí ẹ̀ṣẹ̀ òun ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni àbò ló ń pàṣẹ yẹn orílẹ̀-èdè yẹn gan kọ́ wa nírọ́ orílẹ̀-èdè yẹn ń kọ́ àwọn èèyàn nírọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti kọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti tó ọ̀gá lọ tèmi kéwù lọ pé mọ́mọ́ bí ẹlòmíì lè rè pẹ̀lú sísẹ́rì bí o táwọn ọ̀rẹ́ ṣé torí kéwù ni lọ́ba jẹ́ pé lórí kéwù gègèdè bẹ́ẹ̀ bàjẹ́ kùlíyà ọwọ́ mi ti lọ sí Sudan àmì lọ sí Nigeria ó rọrùn wọ́n fẹ́ sùn ọ̀gá àgbẹ̀ lọ Nigeria pẹ̀lú òkú ọlọ́wọ́ wọn ní yíyí kó fọmọdé díẹ̀ lásán lẹsìn ọwọ ṣe bàbá fọmọdé díẹ̀ ẹgbẹ́ torí kéwù náà ni o bí èdè pé rà káwọn ni wọn wà àwọn náà ń gbé kàkàrà yìí àwọn náà ń yóò bá jíjẹ yẹ o òní ẹnì kan ń bèrè ọ̀gá ah, jámi àwọn olùdókòwò mi ò jáde gbogbo tí mo kọ́ nàìjíríà ni ẹ̀dá bí ẹ̀rọ àwọn ọmọbìnrin yìí lẹ́sí first degree second degree university of love third degree university of love so àjùmọ̀ lọ búra àjùlọ à ń lọ conference ní nàìjíríà ní hajj sọlọ onídìbò ومن يتق الله يجعل له من امره يسرا سبحانه وتعالى kò sí ìṣẹ̀lẹ̀ kò sí ìṣẹ̀lẹ̀. وعليكم السلام ورحمة الله Thank you.

Tí ìgbàlá lè wọ́n náà àti àti ìgbòho kì í ṣe muhari so ni mo sọ pé bìbì mi lẹ́ẹ̀kan so irú ẹni yẹn sílẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn kèfé tọ́lá àlè fún ó làwọn kèfé tó yẹ pé ojú méjèèjì ń gbógun ti Islam òun gan lè dè àwọn èèyàn láti ṣe mọ́tálásí ná láti pa àwọn mùsùlùmí muhari gbàwé so hẹ́ẹ̀dà wọn bá wà yẹn then dókítà tó ṣe wípé kì í ṣe expert tí wọ́n bá ti wá fẹ́ ṣe nǹkan kan lọ́dọ̀ ẹ̀ kò ní rìfà àwọn ènìyàn lọ síbẹ̀ yóò wà ní kí yóò invite expert kọ́ wá sí lọ́dọ̀ rẹ̀ nǹkan pè ní tìǹkàá òmìnira mọ̀tẹ́tẹ́. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi kọ àwọn kan yẹn fún wa anabi ní dáhùn náà tàfi gbàfàlà àti ẹ fi àwọn èèyàn lẹ̀ bí nǹkan bá ṣe yé wọn tí kò ń lọ sálọ máa ṣe nítorí bíbí sọ̀rọ̀ yẹn ni pé. àwọn èèyàn kan wà tí wọ́n máa ń kó ọjà wá láti oko wọ́n ń kó ọjà yẹn bọ̀ wá sóko àwọn kan wọn ò tajà wọ́n á lọ pàdé wọn wọn ni èyí lẹ́fẹ̀ẹ́ ta ọjà yìí twenty naira ní láyé fifty naira bí fifty naira lórí sọ kó àwọn yóò tún lọ pàdé àwọn àwọn tó kó wá látòkò yẹn náà fifty fifty ni wọ́n máa sọ nọ́mbà kẹrẹ àtàn wọn kò twenty twenty àwọn kò láti lọ sí àpò náà pẹ̀lú sí ìfà ẹ̀rì kọ́ ìjọ ọ̀gá yẹn náà tóbi ọjọ́ ọdún òun lè máa sápamọ́ sí wípé àwọn equipment òun ni wọ́n lò àdúgbò ló sápamọ́ síbẹ̀ yẹn àwọn equipment lọ ọ́fíìsì òun ni wọ́n lò tíátà òun ni wọ́n lò gbogbo oríṣiríṣi àwọn ìtọ́kọ̀ ọ̀gá yẹn ni wọ́n lò tí wọ́n fi ṣe nǹkan yẹn torí pé ṣẹ̀ríà Islam ó wà flexible ó sì máa ń tẹ́kì àwọn nǹkan pọ̀ ní constitution tí wọ́n pẹ́ nìyẹn wò pé gbogbo nǹkan tí wọ́n lò òun tan generator òun ṣe gbogbo àwọn nǹkan yẹn ọ̀dọ̀ òun ni wọ́n ti lò nǹkan yẹn láti sọ̀rọ̀ náà láti háàdì àwọn charges kan mọ́ nǹkan yẹn ó ṣe ká mọ̀ sí gbogbo ẹ̀rọ àdánwò tí ó padà ṣẹlẹ̀ ń bẹ̀ nípa exploitation máa wà níbẹ̀ torí pé ẹni tó ń ṣe nǹkan ẹni tó ní exploit wọ́n pọ̀ jù ẹ̀ kọ́ ní kó lọ bá náà ní ìgbọ́ tí exploit tí ò ní àwọn pàṣẹ tó fi ṣe dé òun kàn ń òun kò kiri jẹ ló ṣiṣẹ́ kiri àyìn ọ̀tọ̀ òun ò lọ́fíìsì kò lọ́fíìsì jẹ tó ti yín òkú sí iṣu lórí yẹn kó sí láì pẹ́ tó ti yé ṣùgbọ́n èyí tó dáa jù ẹnìkan ti exploit hospital ẹ̀lẹ́lẹ́ yìí ẹ̀rí pa wọn lọ síbẹ̀ ìyẹn ló dáa ìyẹn ló fi ẹ̀ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n tẹ́ni ẹ bá wá pé ọ̀dọ̀ òun náà ti bẹ́ẹ̀ dé òun fi àwọn charges kan kún torí àwọn facilities kan tẹ́ni ẹ náà lò lọ́dọ̀ òun eléyìí náà ti ṣe púpọ̀ àmọ́ ó lè padà lead to exploitation yé kọ́lá wọn bá kí ó bẹ́ẹ̀ jẹ́ pọ̀ ọ̀há mi bá wà. Thank you nínú èmi ò mi ò lè sọ ṣáṣe ìyẹ̀wò tó tẹ̀mí ò lè sọ abalẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ one million kì í sọ̀rọ̀ two million owó tó pọ̀ nítorí mo sọ pé mi ò lè sọ ni wípé màá nílùú rẹ̀ kọ̀ǹbáàtì owó yẹn sí dọ́là ilẹ̀ tó wà mọ̀ ẹ́ tó jẹ́ kí náírà ní ìtumọ̀ ayé tí dọ́là jẹ́ lé ní lọ́wọ́lọ́wọ́ so ti yẹ pẹ̀lú ìṣòwò kékeré owó ló kọ́ tẹ́ni yorùbá wá ní àwọn fámìlì ẹ̀ wọ́n dáràn ìyàrá ọ̀fẹ́ mọ̀ kó ó ní owó òde nílé ó ní fámìlì owó yóò jáde sẹ́yìn nàìjíríà ń bí lajú máa ń tara wa jẹ ọ̀ndraìfù lọ́sìn àwọn traffic rules tó máa ń wà nídìí ẹ̀ má lè fi ọjà onídìí kan lọ́pọ̀ òye ọ nídìí kò nídìí ọlọ́pàá lè dọ̀ọ́dún nàìjíríà kà kò sówó kò sówó ẹ̀ wá nǹkan fún wa ṣùgbọ́n níbẹ̀ ọkàn rí aláàtì ọkàn tó tó tó wọ́n ti já lórí ẹsẹ̀ tó ṣẹ̀ wọ́n kọ́ sí ẹni yóò sọ fún ọ náà sáré lọ ó ti já òdì já nẹ́nìyẹn ó lé ẹ̀ kéèkù sọ nílẹ̀ ṣẹ̀rí àwọn ẹ̀ òdì owó òdì onímọ̀ lówó owó ẹ lówó òfin sí abámiyẹ ti dọ wọn kà gbogbo ẹ sí owó yẹn ó jáde lóde àbàṣẹ nàìjíríà ọlọ́wọ́ ṣàǹfà bá a ṣe nímọ̀ tó bá a ṣe lajú tó à ń lífù ní ilé sọ pé 1900 gan ẹ̀rà táà fi ń lífù bíi bíi 1840 òní àwọn orílẹ̀-èdè míì tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wa ẹ bá débẹ̀ ẹ mọ̀ wá sùfàmù tó bẹ̀tù kò lè má jẹ́ bẹ́ẹ̀ nígbà tẹ́nì kankan ṣoṣo bá ń kó almost eight billion tó dẹ̀ jẹ́ pé ọ̀ṣun state látòkè délẹ̀ three billion ní obìnrin fẹ́láàrí gbogbo sí ọ̀ṣun state kì í ṣòṣogbo nìkan ọ̀ṣun state and individual eight billion èyàn tó kéré o lè dà mo fi ń sọ ní gbogbo àyè pé ẹni tó bá ti kórìíra Buhari kò lè ní má bínú omi ọmọ fásitì tó fún mi o mi ò lè sọ̀rọ̀ lórí fásitì kankan ẹni tó bá ti sọ pé èèyàn burúkú ni Buhari tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀rọ ó di lẹ́nu yẹn kódà kó ti bàbá rẹ̀ ọkà tó má kó dáadé lórí ìwé ìwé àdáyé ti wọ́n ti rún wọ́n ti finish country wọ́n ti finish country yányá yányá wọ́n bẹ́ẹ̀ láàrin ọlọ́run kan ṣàwọ̀ àánú ọlọ́run wọ́n ti finish country tanyanya yóò máa yà yín lẹ́nu pé ẹni tó tún jẹ́ kọmíṣánná tó jẹ́ mínísítà àwọn tó tún fẹ́ tíìtì tíìtì títí traffic commission ẹni tó fẹ́ tíìtì primary school ló kó ọwọ́ kọmíṣánná tó lẹ́sìn lọ́ máa ta fọ́ọ̀mù. mo wá ń bèèrè pé ọmọ kọmíṣánná fẹ́ tíìtì primary school sọ ma kọmíṣánná ó tíìtì primary school síbẹ̀síbẹ̀ náà wọn na àwọn ti kó fún commissioner for àwọn nìkẹ́ lọ rí ọ̀wọ́ wà lọ òun tí kíkà fi commission kọ̀ ń wáṣẹ́ ọ̀tọ̀ rẹ̀ jù. ẹnìkan sọ pé yunifásọ̀tì lọrin wọ́n gbé advert jáde lọ́mọdé wọ́n ti parí ẹ advert lẹ́rí ètò tó parí. ẹni tó bá mọ̀ tó dé tí di lẹ́lọ́rọ́ ìwò kékeré sòtọ́rọ̀ fún ọkàn rẹ̀ advert lé o ronú tó o lè ṣe nígbà táwọn yunifásitì mọ báwọn yàn pé ìtumọ̀ yunifásitì ni wípé bóò ló ti fẹ́ pákéjì nọ́lẹ́jì lórí ẹ̀ lónìí ẹ̀ táyé òfin gbà lọ́wọ́ ẹ̀ bí nàìjíríà ò gbà lọ́wọ́ ẹ̀ outside the country wọn ò gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá ń retí wípé ẹnìkan lórílẹ̀‐èdè yìí ó ọ̀gáàdì eh, wọ́n sì bí lọ́sí mákà ó tún dé náà àbábá lọ sí <laughs> ó dùn ṣe tán wọn ní ah, àwọn professional courses kan máa ń bẹ tó bá ẹni ìṣẹ̀wé ẹ̀ nípa mi. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ jẹ́ kí á ẹ̀gbẹ́ lórí ìkúta bá ti ṣe. bí kọ́ńtì rẹ ò recognize rẹ orílẹ̀-èdè ló recognize onímọ̀ ìrárí àfi tí n tó ọmọ ọ̀bàdàn lọ́wọ́ so ó lọ ẹgbẹ́ sí ó lọ ìmọ̀ ló lọ nílẹ̀ fún ọba bọ́ láti obìnrin àbúṣe ọmọ ọba. ẹ béèrè ní last question báyìí náà. ìbéèrè ìwọ kẹrin ní ọgbà àtàwọn ẹni wọn ní bí obìnrin bá. ààrí ẹ̀rí ìpè ya. yìí ẹ̀rí ni ìlú ṣùgbọ́n yẹn máa pẹ̀lú àmì obìnrin ẹlẹ́ṣẹ̀ ló mọ̀ ọ̀la yìí na àlékún níbi máa àlèyìn náà ní màárù ẹ̀tọ́ tẹ̀ ẹ̀mí lórí wọn náà làwọn náà ní ọlọ́run sọ bẹ́ẹ̀ a ní haram òní kí ọkùnrin ó máa gbòòbí fún obìnrin tí ẹ bá ti wá ń sọ bí mo ṣe sọ yẹn ẹ máa sọ dálẹ̀ o ṣùgbọ́n tí circumstances bá béèrè fún kó ṣe pé ọkùnrin ni ó bẹ̀rẹ̀ fún obìnrin ṣàbùrù ó ti di àdọ̀rùrà àti ìwọ̀nà àbúrà dọ̀rùrà yẹn náà ó lè mú lọ sí kọjá ibi tó ní mo ṣe ń sọ náà ní ẹ sọ ẹ náà sọ ní ìjàmbá táwọn jẹjẹ ṣùgbọ́n pé circumstances ń fa àṣẹ nǹkan yẹn ìyẹn ò yí ìdájọ́ ìpìlẹ̀ padà lórí ìdájọ́ tí sìkà sọ. ǹjẹ́ obìnrin náà lè máa àtẹ́ǹdì sí ọkùnrin obìnrin lè àtẹ́ǹdì sọkùnrin lórí àwọn àyè kọ̀ọ̀kan ẹ̀bùn tó ń jẹ́ òun láwa àwọ̀ ọkùnrin ó mọ níwọ̀n ju tara ọkùnrin lọ lábẹ́lẹ́ oníṣìí èèyàn lè sígbà ìyálẹ̀ báyìí. obìnrin kò máa tẹ́sì ìgbà àyà ọkùnrin báyìí ìgbà àyà ọkùnrin kì í ṣe o ṣèjì kì í ṣe àwòrà ṣùgbọ́n báyìí obìnrin ni fún ṣùgbọ́n owó wa sọ ọkùnrin ní ibi olóko ọba rẹ̀ wọ́n wá ní ẹni tí bá tìtì owó yẹn nọ́ọ̀sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ lówó tí nọ́ọ̀sì ni wọ́n á ń tìrìtì gbàgbà ẹ kó bẹ́ẹ̀ ṣé kò sí male nọ́ọ̀sì àbí ṣé kò sí dókítà irú èyí ò báyẹn kí dókítà bá ṣe àmọ́ ní nọ́ọ̀sì tó dọ́kùnrin náà kò ṣe ọ̀ kó yàwó ẹ̀ wá tó di ọ̀kan náà ọmọ ya kan ó fẹ́ ṣe wọ́n fẹ́ ṣiṣẹ́ kúkú ṣe yẹn. ó nídìí ibi òkè nǹkan ọmọkùnrin wọn wá nídìí kan ṣe nọ́ọ̀sì bá kó kinní wá ẹ máa ní kò ṣe ẹyẹ ní ọmọ mẹ́rin dókítà ní kò ọ̀nà lọ wọn wá sọ fún dókítà dókítà ní kò òun ò lè máa ṣèkù fún òun tún ní nǹkan míì tó bẹ̀ ṣe ẹni ẹni ṣèbí ká má ṣe fún yín ìyàwó òun wà lé yóò ṣe yóò tí a bá gbé dọ́kítà òru náà sáré bí òun ẹ̀sìn pé kọ́mọ̀ tọ́ba dé ká ṣe ìyàwó òwò pè mí sílẹ̀ ó ti pè ìyàwó ẹ̀ kí á ìyàwó ẹ bá ṣe ìwọ mi sọ́tà nígbà wíwá náà ara yẹ ká máa ronú ìsìlámì kalẹ̀ kò yí ṣe làdúrí sínú ṣe ìyàwó ẹ lè ṣe mùsùlùmí tó dọ́kítọ̀ náà ìjọ kan tó sòwò àwọn nǹkan yẹn ká gbìyànjú ká jẹ kó mọ́ra tótó kó tá a bá ti kẹnu bọ profession yẹn gbà mí tá a bá máa gbéra wa padà èyí ó sì lọ tán ó dẹ̀ dáa kéèyàn máa gbóru wá àti báyìí àbí kéèyàn ó ní ẹjọ́ jẹ́ onímẹ̀sì lọ́rẹ̀ẹ́ kéèyàn ó lè tó máa sọ̀rọ̀ kéèyàn ó lè tó máa ṣe àìdíà àwọn nǹkan yìí ó máa ràn yàn lọ́wọ́ àbẹ̀lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣe fún alágbàdo subhanallah alhamdulilayi ṣẹlẹ̀ ọ̀la ìlànà ìlànà ìsọ̀tọ̀ fọlọ́wọ́sọ̀ ìlẹ́yìn assalamu alaikum warahmatullahi wabarakatuh usahakan ada yang mampu memakai